lẹ́yìn àwọn ọ̀hábà gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú fún àwọn ti di ọjọ́ ìgbìnà òkè yá mọ́. gẹ́lẹ́ bí wọ́n ti ṣe ń kéde fún wa kó tó di èrè pé inṣáàlá ní èmi oní àní á fi tafsirul Qur'an fi Ramadan eléyìí oní á sọ̀rọ̀ tí a sì fẹ́ kásẹ̀ lẹ́ńlẹ̀ pẹ̀lú ìbéèrè àti ìdáhùn nípa àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa nípa àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí a ṣe sin ọlọ́run ọba wa àti bá ṣe bá ọlọ́run ọba wa pàdé dáadáa kò sí iyèméjì wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó bùkátà sí ìmọ̀ ni tí a bá ń ṣẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam kò ní bùkátà sí kí yẹn béèrè nǹkan kan kódà kò tiẹ̀ ní bùkátà sí ìmọ̀ bí yẹn bá di Nasara lénìí kò bùkátà sí kọ́ lọ kẹ́kọ̀ọ́ kankan tó bọ́sà ti mọ jójó tó sì mọ̀ lúlù ẹ̀sìn rẹ̀ parí náà nù. ìdánwò yàrá gba ìsìláàmù lónìí yọ ọkọ̀ fàtíà aláwọ̀kọ́ ní táwọn ọkọ̀ máa ṣe lójú kòrò ní táwọn ọkọ̀ nù. bóun ló ṣe kírun kí ni ó máa wí lórí òun. sọ àyè pé ẹ̀sìn yìí wọ́n máa lérí ìmàní. ìmọ̀wárì wọ́n máa ń kọ́ yẹn máa ń gbà mí tó ṣe wípé kò sí gbogbo tó máa ń kọ́ yẹn òun náà ní òye yẹn. pàápàá jùlọ ẹ̀sìn ìsìláàmù yìí èèyàn kọ tí èèyàn fi wọ sáré kódà ẹni tí ń kọ́ ẹni tí ń kọ́ yẹn nímọ̀ lójoojúmọ́ tó yẹ pé ń ka jẹ́rà lójoojúmọ́ nǹkan mi ò bẹ lọ́jọ́ mi tó ṣe wípé ẹnu ẹni tí ó ti gbọ́ ẹnu ẹni tó ṣe wípé kátó bí kátó bí ẹni gẹ́gẹ́ kátó bí ẹni tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ ẹni ti dàáfà oníṣẹ́ padà gbọ́ tó ṣe pé ń tẹ́ gbọ́ lẹ́nu ẹni oníṣẹ́ padà jẹ́ òdodo ọ̀rọ̀ nípa ìsìláàmù nìyẹn ìyẹn ò wá títí títí tí yóò fi wọ sáré yìí títí wàá wá sí ààyè nípa pé àkànṣe wà àti àwọn yẹn kan lọ bó ti yẹ pé kò sọ́jọ́ kan náà títẹ̀ sí ro wáyé tí wọ́n ní ní ká béèrè béèrè wá sí súnmọ́ ètò wá sí ẹmọ́jẹ̀kẹ́ nìkan dọ́tí ẹni tó bá sọ̀rọ̀ rádaràda àwọn tí wàá sọ̀sọ̀ kú sọ tán fún owó láńpè gan nígbà bá sọ̀rọ̀ tẹ̀kọ̀ sẹ́ni tó tó bẹ̀tọ̀ lè challenge ọ̀tọ́ yìí tí wọ́n pọ̀ òní question ṣùgbọ́n àwọn afáàsùn náà láti wá síta pé èwo ni òtún yọ ń bẹ̀ o ká tó ṣe kí ni o ká tó ṣàlàyé ẹ̀ fún wa so ọ̀rọ̀ ẹ̀sìn wa ó bùkátà sí ká máa béèrè láti ìgbà dé ìgbà ṣùgbọ́n tí wọ́n fún wa lọ́pọ̀tunity láti wá béèrè yìí àwọn míì tún fẹ́ kọ wọ́n tún fẹ́ kọ àkọyọ àwọn béèrè tí ò lórí lọ́wọ́ náà máa béèrè anabi sallallahu alaihi wasallam nínú hadith anabi sallallahu alaihi wasallam sọ wípé anabi tí ń bá ọ̀rọ̀ anabi ń sọ wípé n tó ń bá pa wá láṣẹ ẹ tẹ̀lé n tó bá kọ̀ fún yín ẹ sí anabi wa ni fa innama halaka alladhina min qablikum kathratu masailihim wa ikhtilafihim ala anbiya'ihim ànábì ní tó pa àwọn àjọ tó ti ṣáájú yín rẹ́ òun náà ni ìbéèrè àbéèrè ju wọn tá a bá ti ẹ̀mọ̀ kẹ̀kẹ́ tá a bá lọ́nu sọ́tò ìbákọ́ra nígbà tá ànábì Musa sọ fáwọn ọmọ Ísírẹ́lì pọ́ lọ́n parí láṣẹ kẹpa bákọ́ra ọlọ́n parí láṣẹ kẹpa màálù abẹ́rẹ́ sí ń pa ànábì wọn fún irú màálù wo irú kọ́lọ̀ wo títí títí tọ́lọ́run bá fi wá fi ọwọ́ yà tó fi gbà wọn mú. àwọn sọ̀hábà ẹnu wọn ti àwọn sọ̀hábà gan láti béèrè béèrè lọ́wọ́ ànábì sọ̀tùlà débi wípé wọ́n mẹ́rin ti kí lárúbáwó oko kan wá tẹ́ẹ̀fì wò pé ah, ọlọ́run sẹ́yìn pé máa ń bàdá jáfà ẹnbá ẹnbá lóko òun ti ọ̀hún kò ní mọ̀ pọ́rọ̀ kan láyé sọ ọ̀wọ́ kan wọlé ọkàn béèrè béèrè táwọn ti gbé lárúbáwò kó bá ti dé báyìí iná wọn máa ń dùn nípa àwọn òde torí pé ìbéèrè kan jáde láti ara lárúbáwò tó ṣe pé àwọn ti ń wò pé ah, kí ẹ mọ́ tó lọ béèrè kó mọ́ di pé wáyé yóò sọ̀kalẹ̀ lérí tó bá lọ́nà tí lọ́nà tí ò bá ṣẹ̀rí àmú so inshallah àwọn yẹn ti kọ àwọn ìbéèrè wọn wá sí ibìbà àwọn tá a bá sì ti fi ìbéèrè wá sí ibìbà a sì láǹfààní láti máa kọ wá sí ọwọ́ wájú ẹni tó bá sì fẹ́ béèrè pẹ̀lú ẹnu náà kò sí láì fi ń libẹ̀ tí a bá ti ka àwọn tí ó wà ní iwájú wa ní ibìbà inshallah àwọn ustaz wa wọn wà ń kalẹ̀ tí wọ́n bá wa dáhùn àwọn ìbéèrè tí àwọn yẹn ti kọ wá àbí Allah subhanahu wa ta'ala kó bá wa darí ahọ́n wa torí pé nínú tó le jù òun náà ni alifatawa àwọn ìfatuwa káwọn èèyàn kan máa béèrè béèrè lọ́wọ́ yẹn kí ẹ ti wá sí ó rọrùn púpọ̀ ìyẹn lè ti wá sí kí ẹ ti pèjì ẹ̀ fún tí ẹ ti kàánú tí àyàn ní sọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àti wá sọ̀rọ̀ ń pa àrùn ẹlòmílẹ̀ náà wọ́n kọ́ nípa ní ìbéèrè sòtò yẹ ló fi jẹ́ wípé iṣẹ́ táwọn olùmọ̀ ń ṣe kì í ṣiṣẹ́ kékeré olùmọ̀ bimana kẹlìmà iṣẹ́ tó ń ṣe kìí ṣe kékeré torí pé bèrè káfẹ́ bí wọ́n nìsín wọn àmọ̀ pa á bẹ̀ àwọn lóòótọ́ wọn àmọ̀ pa á béèrè béèrè o ṣùgbọ́n ìbéèrè tó fẹ́ béèrè gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọn àmọ̀ pé ó bẹ̀ àwọn ìbéèrè lè lọ́tọ̀ sọ pé ó béèrè wọ́n ti kà á nìsín kí ló fẹ́ ti kà á ó ti ilẹ̀ ti ta sí díẹ̀ so nǹkan pè ní ẹ̀sìn náà so a máa bẹ̀rẹ̀ sí ń ka àwọn ìbéèrè yẹn nìsín adàlọ́ subhanahu wa ta'ala kó bá wa darí àwọn ṣèkọ̀ wa kí ó bá wa tọ́ wọn sí ọ̀nà. so ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bì báyìí bákan náà a tó máa kàbéèrè ó ní wípé nínú àwọn ìṣesí àwọn sálàf ó lẹ́nu pé ìgbà tó máa fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ àwọn olùmọ̀ àwọn afọ́ àtọ́wọ́ wa ń kalẹ̀ ó lẹ́nu pé wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́kọ́ ṣe dùá fún ẹni tó fẹ́ dáhùn ìbéèrè wọn yẹn so nínú ìṣẹ̀rẹ́ nínú níta bá dá àwọn sáràfù ní pé wọn àkàkí ń béèrè béèrè lọ́wọ́ ṣéèkì bẹ́ẹ̀ kí n fẹ́ rí rí bóyá èèyàn wo fídíò kan àbí nǹkan kan àdúrà náà kọ́ ṣe kí ni o fún ọkọ̀ ti síwájú fún ṣéèkì yẹn so eléyìí bóyá nítorí pọ́pọ̀lọpọ̀ wò mọ̀ tẹ́lẹ̀ a lè tún fi kún ara àwọn ẹ̀kọ́ tí a fi kọ́ ń bìbà so pé ìmọ̀tẹ́ máa kà insha Allah èmi ò máa gbìyànjú àti fi àwọn dùn ààfin insha Allah ìbéèrè àkọ́kọ́ hayakumullah wa hafizakumullah wọ́n ní irun ènìyàn irú ènìyàn wo ni zakatul fitr jẹ́ ọ̀ranyàn fún àti pé irú àwọn irun ènìyàn wo ni ó lẹ́tọ̀ọ́ láti yọ fún. alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi al-akhyar wa sallama السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kí Allah subhanahu wa ta'ala kó mọ́tàlá gba àwọn ìbádà wa nínú Ramadan àti ní síwájú Ramadan àti ní ẹ̀yìn Ramadan náà kí Allah kó síbáni kí gba àwọn olùmọ̀ ìsìn wa tí wọ́n ti àwọn afá súnmọ́ dáadáa tí wọ́n ti wá tí wọ́n ti lọ láti ibi tí ó ti bẹ̀rẹ̀ débi tí ó dé bákan náà gba àwọn afá tiwa náà tí wọ́n kọ́ wa àbí Allah subhanahu wa ta'ala kó bá mi ìsanwó ní ìsanwó lórí ní ayé ń bí àti ní alqiyama ṣètọ́n kó má jẹ́ kí ó jẹ wọ́n lérè àwa náà kó mú wa lórí súnà tó dodo kó sì gbá ní ìbára fún wa. oníbèrè bèrè yìí pé ta ni zakatul fitr iná ni ó jẹ́ ọ̀ràn yẹn fún ta sì ni ó lẹ́tọ̀ọ́ sí kó gbà á àwọn àfàgẹ́lẹ́gbẹ́sọ́nà bí sàbẹ̀lẹ́ ibn radiyallahu ta'ala anhuma wa ardahuma ọkùnrin níbi hadith yìí pé zakatul fitr ó jẹ́ ọ̀rọ̀ ayà tàbí ká pè ní sunnatun mu'akkada fún gbogbo ẹni tí ó jẹ́ aláwẹ̀ tó jẹ́ ákìl tó ní làákàrè tó jẹ́ báálẹ̀ tó ti bàlágà ma'al qudrah tó sì ní ká pa kó lè ṣe nǹkan yẹn ẹni pé gbogbo mùsùlùmí tó bá ti gbà rẹ̀ ìmì zakatul fitr ló jẹ́ ọ̀ràn èèyàn fún. bá a ni pé ṣe ká sọ pé èèyàn ní mọ̀lẹ́bí kan bàbá wà ń bẹ̀ ìyá ń bẹ̀ ọmọ náà wà ń bẹ̀ ó yẹn lórí bàbá yẹn ó lórí ìyá yẹn ó lórí ọmọ náà tó náà bá ti bàlágà ṣíṣòro ti ta tó wà. pé àwọn ìtó dáa jù ní kí oníkàlùkù ara rẹ̀ ẹni wípé bàbá ṣiṣẹ́ ìyá náà ṣiṣẹ́ kí ìyá náà ó yọ nínú dúkìá tara tiẹ̀ náà kò fi yọ zakato fitiri ọmọ náà ti ṣiṣẹ́ ń gba five thousand ń gba seven thousand kó ní àpò mú nínú owó yẹn ó yọ zakato fitiri ara rẹ̀ asùlù gangan rẹ̀ yìí pé oníkálukú ni ó yọ fún ara rẹ̀ ṣùgbọ́n àwọn afáwa ní ìjẹ́ láyè fi wá ń bẹ níbi kí bàbá tó jẹ́ adarí ilé olórí ẹbí kọ́ wá yẹ ti gbogbo àwọn tí wọ́n ń bẹ ní abẹ́ àkàtà rẹ̀ wọ́n ní kò sí láì fi ń bẹ ṣùgbọ́n ága mimbabi ihsan lábẹ́ ìṣe dáadáa ìní. sòkòtò ọ̀rọ̀ yẹn fún ìyàwó kan sọ pé dálé wa dandanlá ẹ gbọ́dọ̀ yọ zakato fitiri ni. mọ́dàmọ́ tó náà bá ti jẹ́ pé oná balaga oná rí owó sẹ́rẹ́sẹ́rẹ́ oná ti ní àǹfààní ọyọ zakato fitiri fún rárá rẹ̀ ní so ṣùgbọ́n ìtọ́kùnrin ọkọ̀ mọ́ sábà sọ ni pé ẹnìkan bí a bàbá ní ìwà ayọ̀ àwọn bá sọ yìí pípọ̀. gbogbo ẹni tó bá jẹ́ pé wọ́n á ń bẹ lábẹ́ àkàtà rẹ̀ náà tó jẹ́ pé òun ní ń tọ́jú wọn òun ní bùkátà jíjẹ mímu wọn wà lọ́rùn rẹ̀ láti lè bá a ṣe rọ́pò làháràjì táwọn wọn wípé rọ́pò ó fẹ́ gbé ọ̀ràn tó wà lọ́rùn wọn wípé yìí ní dáza kátó yọ èmi náà mo nígbà Ramadan kí n lè bá a parí iṣẹ́ mi kí n lè gbé ọ̀ràn tó wà lọ́rùn rẹ̀ ẹ̀rí pa fún àwọn olùbá sọ wípé nínú ẹ̀sìn tí èèyàn bá kú nínú àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ṣe fún òkú tó kú òun náà ni tẹ̀lifíṣìn méjì. ìpè kápẹ́kápá pé ogún òkú a gbọ́dọ̀ wá bóun ni a sì sin òkú yìí nínú dúkìá tó sì fi lẹ̀ owó tó kù dúkìá tó ìṣẹ̀dá àti mú fi ra aṣọ fi gbẹ́lẹ̀ fi ra lẹ̀. nti àwọn tí ó gbowó gbà láti ibi tẹ́tí máa ń gbowó ni àwọn tí ó wọ̀ tí gbà láti máa ń gbowó ni inú dúkìá òkú yìí ada wọn ṣùgbọ́n ǹjẹ́ láì fi wá a bá òkú kan tó wá kú tí ẹnìkan wá tàkà ó tà wá ńlá mẹ́fà tí yóò ní í ṣe pẹ̀lú ṣíṣe òpin ẹgbẹ́ ti yẹn o ṣùgbọ́n ìyẹn kọ́ ni aṣọ tàlà aṣọ yìí ẹ̀yọ́ ní ẹ lọ gbé kéwọn bàbá wa ẹ lọ gba wa káwé ti òkú wọn ah àwọn yẹn dájú wọn dájú asílù gẹ ìpìlẹ̀ gẹ́gẹ́ ni pé nínú dúkìá tó fi lẹ̀ òun ni kí wọ́n ti yẹ tí ó fi jíjẹ oúnjẹ lápapọ̀ àbí ìnílò ẹ̀kẹyìn rẹ̀ òun náà nìyẹn so eléyìí ó fi jẹ́ pé ẹni tí ó bá ti bàlágà sí gbogbo àgbàjókòó yìí fúnra rẹ̀ o lẹ́tọ̀ọ́ kọ yọ zakato ìfẹ́tẹ̀rẹ̀ fúnra rẹ̀ lẹ́yìn tó bá bọ̀ yọ ó fi àwọn fáwọn arúgbó wa ń tẹ̀síìbù ó tún wá ń tẹ̀síìbù náà yìí pé tọ́ ọkùnrin kan bẹ́ẹ̀ ó níyà ó níyàwó tani kó kọ́kọ́ yẹ jàkátù fìdí tó bá jàfẹ́ ṣe ìsáàmì yẹn náà àfọ̀ yìí pé àmọ̀ wọn ṣe tẹ̀kìlímù wàtàkìrù nígbà mu sí tani mẹ́fà kọ̀ ọ̀rẹ́ jí ọ̀rẹ́ yẹn lọ́wọ́ rẹ̀ jùlọ. tó bẹ́ẹ̀ bá níyàwó níyàwó ní ṣe tá ìjí ọ̀rẹ́ yẹn ìnáwó lórí rẹ̀ jí ọ̀rẹ́ yẹn fún yẹn ju ìyàwó yẹn kó lọ́ọ́ ju tìyẹ́ yẹn lọ. ẹni one thousand naira lọ́wọ́ ìyàwó asúlù ni wípé ìyàwó lè yóò fún so màmá náfàkọ tí ẹ kò dọ́ra yẹn tó ìyàwó yẹn torí pé ibi sẹ́ta àti fojúfù wo ni wípé ìyá ìyá rẹ ó lè ní ọmọ mi tó fò tó bá jẹ̀dá ló pé òun náà tó lọ́kọ òun náà àmì ìtòlù sàmẹ́ ìyàwó rẹ ò lẹ́nu mi àfi kíni o àfi wọ ilé kan so tọ́lá pé nǹkan tá a fẹ́ bí kàrà fẹ́ zakato fitiri wọ́n wá jẹ́ nǹkan tó yẹ pé kò lè kárí pàṣẹ wàá máa tónú ìyàwó ẹbí títí sí bàbá bá lọ Allahu ta'ala àwọn àlọ́ àmà àfọ ọmọ ẹ̀kọ́ jẹ́ pé kálukọ́ yọ lórí ara rẹ̀ ó sì yọ fáwọn afọ àwọn masakin àwọn aláìní náà ni ìṣọ́ra ọba sallallahu alaihi wasallam ó ní yóò máa jẹ́ tó húrọ̀ lè sọ ìní yóò jẹ́ ìṣe àfọ̀mọ́fẹ́ni tó gbáwẹ̀ tó sì jẹ́ kí ni wàtó ọmọ ìnàdá lè masakin yóò sì máa jẹ́ oúnjẹ fún aláìní bí wọ́n ti yọ̀ wọ́n jẹ́ àfọ̀mọ́ fún àwẹ̀ rẹ̀ nǹkan tó ń rìn lọ tó rẹ́ni ìdọ́lọ́kàlà tó ti tán lẹ̀ tó sáré gbójú kúrò gbẹ́gbẹ́ orin lọ tọ̀sọ̀ kẹ́nìkan ọwọ́ amọ́tò ọlọ́kadà kan orí dídàrú ah ṣàfihàn fún ọgbà rẹ so gbogbo àwọn kan báwọn yàkátò fún yẹn yóò gba ọ̀fọ̀ ọmọ yóò sì jẹ oúnjẹ fún ẹni tí ó gbé fún نسأل الله سبحانه وتعالى أن يوفقنا لما يحب والله أعلى وأعلم جزاكم الله خيرا lórí ìbéèrè aláwọ̀kan yẹn náà ni mo fẹ́ béèrè àwọn kankan lórí ẹ̀gbẹ́ kí ni òǹdíwọ̀n nǹkan tí yóò fi ṣe zakatul fitr àti pé irú àwọn ọ̀ràn oúnjẹ wo ọ̀nìyàn yọ tí yẹn lè fi yọ yẹn lè fi yọ zakatul fitr táwọn kan mi lọ. náà kọ́lọ̀ máa ní kí àwọn onímọ̀ ìsìn wa wọ́n ti záhùn lọ́wọ́ kọ́lọ́rẹ́ ní. ní tí àwọn afọ àkọ́ni yìí tàbí sallallahu alaihi wa sallam ó sọ nǹkan tí yàá fi yọ zakatul fitr fún wa. òṣèlú àwọn basalam ó jáde wípé àwọn kìtì zakatul fitr wọ̀ ọ̀dà akọ rẹ̀ ṣùgbọ́n àwọn afọ àtàrà bẹ́ẹ̀ wọ́n ní àdéhùn tàbí dákọ̀ láàyò fẹ́dùn hassan kò túmọ̀ sí pé anábì ti fi òrì tó lé wípé tí ẹ̀ bá ti ráwọn eléyìí ẹ̀ gbọ́dọ̀ yọ ṣùgbọ́n tó túmọ̀ sínú wípé ó ń sọ nípa orf wípé ìtẹ̀ndálẹ̀ ìlú tí ẹ bá wà ìlú tí ẹ bá wà ló sọ nǹkan tí èyí yọ. fàyídá tí wọ́n pa fẹ́sọ̀ ní bàbúsílù táwa wà ní ìsìn a sọ pé nínú orúfò tiwa ní nàìjíríà tá à ń gbé àwọn oúnjẹ tí a bá mọ̀ pé èèyàn máa ń jẹ òun náà ni èèyàn máa fi yọ so iyọ̀ ní ìsìn tó wà láwọn yìí pé iyọ̀ ò ṣe é dà tí yà dé omi jẹ so àwọn bii bíi ìrẹsì bii ewa bíi ẹwà àwọn bíi gàrí àtàwọn ọmọ yàrá tó jẹ́ pé yóò fi àǹfààní fẹ́mi tí ó jẹ́ aláìní dáa fẹ́ gbé fún yìí àwọn afáàní ló pọ̀ káwọn ta gbọ́dọ̀ kí èsì nígbàgbé tàbí ẹ̀dùn ọmọ rẹ̀ yìí pé ó sọ wọn pé yóò jẹ tó ọmọ ìlú mọ̀sáàkì ni yóò jẹ oúnjẹ tí èèyàn bá gbé nǹkan tí fún tó pé àsìkò bí àgbàdo

so eléyìí ìlànà àwọn alimudu anabiwa muhammad sallallahu alaihi wa sallam ìlànà ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ń ṣe research tán jẹ́ àwọn onígbìyànjú wọ́n ti ṣe ní rọrùn fún wáyé pípọ̀ téèyàn bá ti rẹ̀ wọ́n ó ti níye kílò jẹ téèyàn bá fa agolo wọn agolo fourteen ní àwọn agolo abáfáàmà nínú wa. so yìí pé sọ́ọ̀rù kan ọjọ́ mélòó mo bè mẹ́rin ṣe ìgbìyànjú ni alábòye mẹ́rin láti tí wọ́n sọ yẹn Allahu ta'ala náà wà á jazakumullahu khairan wa afilakumullah ẹni tó bá ní àwọn ìbéèrè rẹ̀ wọ́n lè máa mú wá sí ọwọ́jú ní ìbáyé a sì ń gba ìbéèrè lọ́wọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó wà ní ìbáyé wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹni tó jẹ́ wípé àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ní àwọn ó yọ gbogbo zakatul fitr ilé wa tí ó sì jẹ́ pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ti bàlágà fẹ́yìn pé béèrè ara ọkàn yẹn. náà ọlọ́run rẹ kẹ́kọ̀ọ́ rárá mi nígbà tí ìsàn ní nǹkan tí àmọ̀lẹ́bí ẹ̀ fẹ́ wọ́n fẹ́ ṣe dáadáa rẹ̀ wọ́n fẹ́ rẹ̀ ní ẹrù. kọ̀ wá sí láì fi náà fóun náà tó bá lè ṣe àwọn náà so torí pé sọ̀ràkọ́ kò sí òǹdíwọ̀n fún sọ̀ràkọ́ àwọn jẹ́ ẹ̀tọ́ ọ̀rọ̀ yẹn gbàkápẹ́ fúdúrú kó rẹ̀ ni. tòótọ́ bá sì wá wo lè sọ wípé tọ̀ nínú àmì ẹ̀wọ̀n yìí tó ń yọ ẹ̀jẹ̀ jẹ́ nígbà tó fẹ́ẹ́ ìdílé bàbá àwọn olóhùn sí wọn ọmọ ọjọ́ sọ́dákọ̀ míì náà nínú sọ̀ràpá. Hmm. ṣé lóyún wọn àti ẹni tí wọn bá padà nínú fámìlì àwọn tí wọn jẹ ọléyà ni wọn náà ti lówó láti gbẹ̀rẹ̀. tó bí ṣẹṣẹ náà nìkan ọ̀pọ̀ ẹ̀rọ tó tó ń ṣe ta yìí ìbáàdà ni kò sì tún wà fún wọn sí àdà Allah subhanahu wa ta'ala. olùgbòye wa tó ní sèpọ́nà wa wò pé ọ̀pọ̀lọpọ̀ àdúgbò kọ́mọ́ wò pé kó ní oṣù ọdún jọ́kejì ilé ya ìwọ náà pàjọ lórí àyẹ̀ tó jẹ́ pé ọjọ́ náà ni àfúntọ́ mi jọ tó lọ́lá kéèyàn pẹ̀rẹ̀ ibi sẹ́dá fi ní kọ́ pàjọ kejì bí ẹni tí ọ̀bá ní kápá tàbí ìjẹ́kẹ́ sí kíni ó kọjú tó yẹ bá wọn pàṣẹ ẹdí ẹdí ẹtí gbá na ẹ wá ní mọ̀ọ́sẹ̀ bàbá rẹ ti níjọ ìwọ náà lè mọ́ àyàfi ya ilé tiẹ̀ àwọn kò sábà bọ̀sọ̀ nínú alẹ́gbẹ̀dáde ìsìlá ṣùgbọ́n àfihàn ní pípọ̀ ọ̀pẹ̀lẹ̀ níjọ́ tí ọlọ́ra ansa sọ pé kò sí ọtọ́ lọ́lá jù iṣẹ́ tẹ̀yẹ̀ lè ṣe tó ń jẹ́ ọjọ́ kẹwàá bẹ̀rẹ̀ ṣèjà tọ́lá ọba yẹnu sí ju kí ni lọ náà ní kí ẹ ṣe ìhọ́rọ́ ọ̀kọ̀dà kéèyàn da ẹ̀jẹ̀ ẹlẹ́ fún Allah subhanahu wa ta'ala. fàyídá tí wọ́n bá bá yẹn zàdá bẹ̀rẹ̀ fitiri yẹn bẹ́ẹ̀ sì wò pé bá kéèyàn náà sọ́dá kọ̀ ní àyè sọ́dá kọ̀ sí wa kí ni wọ́n wà sá yẹn lè ṣe kó pọ̀ kó parí pé náà la fi lẹ́tọ̀ọ́

alẹ́sìn ìdàlá àdìsọ́nà yìí pé ní oṣù lótú kó tó zakato fún tèmi yìí pé kò ní kápá lé lórí tó bá ti ní la kápá làwọn àjìbá máa lè àjìbí làwọn àjìbá máa lè àjìbí tó bá ti ní kápá kò sí nínú ẹ̀sìn wa ìkẹ́kọ̀ọ́ òjì ọ̀rọ̀ yẹn lé ẹ lórí tó bá ti kágara ó ti kú ọ̀rọ̀ yẹn fún ó dàbí ẹni tí kò ní ọwọ́ ni tẹ̀sí ká fọ ọwọ́ ní ọ̀lùwàlà ká fọ apá ọ̀rọ̀ yẹn hmm. ẹnìkan tó tó bá fẹ́ràn zakato fitiri tó bá ní kápá lọ́dún yìí sílẹ̀ ọlọ́run kan dára kó ṣe kí ni o rí yọ nìyẹn o ti jẹ pé ọ̀gá tó wà nípa ẹjọ́ gbà gbà ń bí kò yẹn náà dáadáa náà wa ìbéèrè tí ó kàn ní ẹni tí ó ti sọ àsọsílẹ̀ kí wọ́n fún tí gbogbo dúkìá rẹ̀ wá tán lé lórí kí ni nǹkan tí wọ́n ṣe fún ẹni tí ó ṣàdéhùn fún. náà adàpọ̀ àrùjẹmẹ́ àkọ́kọ́ ni wípé tí èèyàn bá ṣe wà sí ìyá rẹ̀ àyè tí ìmọ̀ ṣe tàn fí ìbòlùwà sí yá kọ́bùlà wà fáàtì mọ̀ọ́sì àyè máa mú àsọ́ọ́lẹ̀ tí ẹni sọ àsọ́ọ́lẹ̀ jẹ́ síwájú kí ẹni ó àsọ́ọ́lẹ̀ tó kú bàbá mi sàn kan sọ wípé tó ń bá kú tán o ilé òun ti ń bẹ ní àjà tó máa ń fún lágbájá dẹ́bà o. àní tí mo wà sí ìyá ẹ tí ẹni tó fọyọ́ ṣe kíni o ṣe tó kú. tó fa ìdá tí wá ẹni tó fọyọ́ wá lọ ayé lọ wá di pé inú kádà àtọ́ lọ́wọ́ bá ilé tó fi tó kún fẹ́ fún yẹn ó ti padà ta. kò sí ìsí ẹ̀sẹ̀ fún ẹni yìí ẹni tó ti wà sí ìyá torí pé nǹkan rẹ̀ ti jẹ́ ọ̀ràn Eh, kẹ́ẹ̀tó sikini o min ba'di wasiyyatin yusi biha aw ad-dayn. so ní sísè ẹgbẹ́ ọlọ́run bá wà lákọ̀ọ́rọ̀ yìí pé kẹ́ẹ̀tó ni òun rẹ̀ sì lè pínpín ẹni tí mẹ́lá fa ìdá nígbà tó padà sí ta dúkìá ẹni sìn wà síyà ẹni sikini o ìlúkọ́ wù ti dé ra nìyẹn torí pé ẹni yìí náà ó ní kápá kó sikini o kó tà ó láìníyàn ṣùgbọ́n kọ́dà rò sí sikini o kò sí sekùngẹ́ pẹ̀lú àtúwátúwá yẹn pé mo tàdájà ṣùgbọ́n ẹ̀fọn so ìgbà tó bá tó iná kò ṣe mọ̀rọ́ wa wípé ah, mo wà ní báyìí bàbá mi bàbá mi ti ta dúkìá nǹkan tó kù nígbà tó ti ta ẹ̀ nísìn ó ti ta ní ajẹ́ pé wàásù yàrá ìṣe kíni o kò múlẹ̀ mọ́ nìyẹn. àmọ́ká ló ti wá kú ọmọ ìwá ní àwọn fẹ́ ta ni àwọn òbí gbèsè kan là àbáyé ti wàásù yàrá ìwà nǹkan mi ti ẹ̀sìn kíni o fẹ́ ṣe. fa ìtútù jẹ́ ọlọ́ọ̀sẹ̀ nínú ọ̀rọ̀ ni wípé tó bá jẹ́ pé ẹni yìí nígbà tí ẹni sọ àsọ́lẹ̀ báyìí àwọn ọmọ tí wọ́n jẹ́ ní tí ó jogún òkú láàrin ara wọn mi bàbá ìfàn láàrin ara wọn wọ́n lè forí korí kẹ́sìn pé bébè bàbá wa sọ báyìí ṣùgbọ́n bàbá ti ta kán dókú kán wà nǹkan ní ìlú dáadáa fẹ́ni tí bàbá wọn sọ àsọlẹ̀ fún yẹn kí wọ́n ṣe fún eléyìí kò sí láti mẹ́rin ṣùgbọ́n torí pé àwọn ni wọ́n ní hákù lórí ogún yẹn so ìyẹn sì lè ṣe ìsìkọ́tò hákù yẹn wá sí kíni o má ti wù yẹn ìyẹn lè mú ẹ̀ pé yẹn wọ́n dàbí ká sọ yìí pé kíyàwó kan sọ fọ́pọ̀ yìí pé báyìí wa lórí bí akẹ́ máa fún mi lóúnjẹ ẹ̀kẹ́ máa fún mi lóúnjẹ ṣùgbọ́n gbogbo yín ẹ má fún mi. ó ti kọ́ ká kẹ́ irú ẹ̀ ní wípé èèyàn ní àwọn méjì mẹ́ta mẹ́rin ìyàwó kan sọ fún ẹ̀ wípé tọ̀ àbú ẹ yàrá àti mọ̀ mọ̀ ìyàwó tẹ̀sẹ̀ fẹ́ tuntun yẹn mo fún lẹ́jọ́ mi pọ́jọ́ tiẹ̀. ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ mẹ́sìn ìbí rẹ̀ ni ìyàwó sáwúdà ló ṣe fún ìyàwó àìsàn rẹ̀dọ̀lá àhùn náà àjọyìn. ṣé ní ti ìsọ́tò ó ti ìsọ́tò kí ni ó hákùnrin ṣé fún kéèyàn fínú kí ìdàkó jẹ́kí ni o kó mọ̀ kó kò sí láì fínú bí eléyìí tó bá di pé maslaha jẹ́kí ni o ó wà nbẹ wallahu a'lam wa a'lam wọlé ó mọ ìdáwó. jazakumullahu khairan ìbéèrè tí ọkàn mi rà wọ́n ní ẹni tí ó ti pín ogún ọ̀nà sílẹ̀ kí ó tó kú ṣùgbọ́n láti gbà pín un kì í ṣe ọ̀nà tó bá ṣẹ̀rí àmú lórí ó fi gègé pin àbáwọn ọ̀nà níta wọ́n gbà fi pin ó ní ṣé wọ́n lè da àkọsílẹ̀ yẹn nù kí wọ́n fi ṣẹ̀rí àpín àbí wọ́n ò bá pín bí ó ṣe ṣe àkọsílẹ̀ yẹn رعناني بسم الله والحمد لله وصلى على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد تي ما فوا صلاه جودة عاد عنون يعني بس فمن خاف من موت جنفا او اثما فاصلح بينهما فلا اثم عليه ان الله غفور رحيم سي الله صلاه يقول إيه، وصيه تبقى مو زمان وصيه تبقى àtọ́lẹ̀ tó bá dalẹ̀ yẹn máa mú tẹ tí abára bá fẹ́ pé tó bá ti kú ìdígi ní kẹsàn-án gbogbo wọn wọ́n ti gbọ́ sẹ́rí ààrẹ tó bá ti kú ọba sọ tiẹ̀ pé pé kò gbọ́ àgbẹ̀ yìí so ẹ̀yin ò fi sẹ́rí àpín ogun ìran náà bá ní tẹ́ bá ṣàtúnṣe la ìsìmàlì ẹ gbèsè wípé ah ee àwọn bá sọ pé káyọ̀ bá pamọ́ yìí táwọn bá sọ padà tí bàbá yẹn bá sọ tọ́ da omi àmì yìí tí wọ́n bá sọ padà. bàbá yẹn sábà yẹn sọ pé tó ń bá ti kú kẹsàn-án kú òun wàá fi yà kan náà ni ó sọ ṣùgbọ́n ẹ̀ ní ṣe ẹ ṣe dáàdi wàá ṣe mistake nígbà kan ṣe kíni o nígbà tí wọ́n ń sọ ni kódà ẹ tó tọrọ àforíjì pé kọ́lọ́ máa ní foríjì bàbá wa. ṣé ẹni adéyẹmí sọ wípé tó máa dùkú kí kí ìyàwó òun kó fi ẹkún dàbí fòrò ìdáàmì tó fàmì hí ni ìdìbò àná àlò aṣókè aláyẹlẹ jábọ̀ yàbẹ̀rẹ̀ tàmá àbàdì. tó tó bá ti má ti kú dá àdúgbò òru sẹ́kù àníyáhà sẹ́kù kó dá gbogbo òlu kánibí ẹ̀kọ́ ni ọkọ̀ rẹ ló kú ẹnìkan sọ fún ìyàwó ẹ̀ náà soso nínú ìṣẹ̀dá ìsìlámù tàbí sọ wípé àwọn kankan bẹ tí òsì nínú ẹ̀sẹ̀ wa nínú ẹ̀ ní àmìyá àhà kéèyàn máa fi ẹkún ẹkún ẹkún tí ń bá rò ó ẹkún ẹkún ẹkún dàrú ní ẹkún tí ó mọ wá mọ àwọn tí ó mọ kọ àwọn ẹ̀fọ́ lọ́rọ́ lódì ṣẹlá ọ̀fẹ́ ìṣọ̀kan ẹni tí máa ń fi bẹ́ẹ̀ lẹ́sàn mi nà. so ìdá tí bá ti wà sí lọ́sàn-án sọ́ọ́lẹ̀ báyìí ga ṣe ṣogún òun tó ń bá kú ẹ má pògbó òun tó ń bá kú ẹ ṣòkú òun bàbá ní kó wà fúyà yẹn ti takò tọ́lọ́wọ́n àti ànábì efe. alaihi a àní mú wà fúyà ẹsẹ̀ ẹni tó bá mú sẹ́ náà ó ti pín nínú ẹsẹ̀ yẹn. inú fà á bàbá àbá ń sọ àdìsí innal mayyita òkú yóò máa jìyà nígbà tí àwọn ará bá ń sun ẹkún lẹ́yìn rẹ̀ òkú yóò máa jẹ ìyà àwọn àwọn sọ pé nínú òkú tó nàbí náà ni òkú tó bá so àsọ́ọ́lẹ̀ ìpè kẹsàn kún ìdárò lẹ́yìn òun yóò jẹ̀yà tàbí òkú tó ti mọ̀ yí pé àwọn tó ń filẹ̀ yìí wọn ò gbọ́ ẹ̀sìn yìí ó ṣeé ṣe ká fẹ́ so ẹkú àwọn òun náà wàá kọ́ lákọ́ọ́lẹ̀ yìí pé kí n bá kọ́ ẹ bẹ́ẹ̀ sí láyò abẹ́mi bá bí láyé lè mọ̀kà ló jẹ́ ẹ̀rẹ́ yẹn ṣùgbọ́n ṣáyidá tó islam ọ̀fẹ́ ká mú àkọọ́lẹ̀ téèyàn bá sọ tí ò bá dáa yẹ ká mú ṣe àtúnṣe níbi ká tún ṣe yẹn yóò jẹ́ orí fún wa yóò jẹ́ orí fún òkú yìí tó bá jẹ́ pé mùsùlùmí ni wallahu a'lam wa a'lam àwọn jazakumullahu khairan ẹni tó bá ní àwọn ìbéèrè a sì lè máa fi àwọn ìbéèrè wa sọwọ́ sí ọwọ́ wájú bí báyìí ẹni tó bá ti fẹ́ sọ náà tá a bá ti ka àwọn ìtọ́wọ́n bí báyìí tán ó láǹfààní àti náwó àkókò yóò lóore pọ̀ ìbéèrè tí ó ń bẹ níbàá wọ́n ní tí ẹnìkan máa ń bẹ lórí wọn kò pẹ́ ni tó bá ń gbọ̀n nígbà tó yá kò gbòòrò rẹ̀ mọ́ ṣé yóò máa kí ọmọ lọ ni tàbí kí ó lọ ṣe àlùwàlá mi. alhamdulilayi wa sallallahu alayhi wa muhammadu wa alayhi wa sallallahu wa sallam wa baari. tí ẹ bá ń kírun lọ́wọ́ tí tó bá gbẹ̀yàn á ti lọ nígbè kéèyàn oṣù kéèyàn lọ kéèyàn lọ ṣàlùwàlá mi. mo ká sọ pé nígbà tí fóyà ń gbẹ̀yàn ìkò yẹn kàn dàrú wá ìyẹn retí kí fóyà jáde kò tí ì jáde wọ́n yà kò má ṣẹ́tù ìwọ̀n yẹn ò tí ì já. ìṣọ́nà tọ́wọ́ wà lórí irun gbàtà wọn bá nàbí sàdé pàpọ̀ nígbà pé ìkun rẹ̀ mẹ́nu rí bákan lórí irun alábìnrin kó mọ̀ jáde lórí irun tó fi kíni o àtà tagidàrẹ́ ó fi gbọ́ òórùn tàbí kò gbọ́ sáǹdì bù ní ìkàkà gbé lójú rẹ̀ so tí kan méje wá ti sáà bá ti gbọ́ òórùn tàbí kí agbọ́ pé nǹkan jáde láti di wa bí afẹ́fẹ́ ìwọ òsì ìbàdàn ìkúnlẹ̀kùn ṣẹ̀ńtà nígbà nígbà máa fẹ́ fi dàgbà ẹlòmíràn ọmọ rẹ tiẹ̀ tó o bá ti jáde wá tó o sì gbóòórùn ìwọ náà sì mà ò lè sàgbésára rẹ tó bá jáde ó mà tó ti tó tó bá ti dé lóun náà èyí ó lọ sẹ̀wọ̀n láti gbọ́ tó o bá ti jáde tó o sì gbóòórùn kéèyàn máa fi ẹ̀wọ̀n yẹn lọ. ṣùgbọ́n tó wáyé pé iṣó wa máa ń dà láàmú tiẹ̀ ni gbogbo gbàǹdí ẹ̀ máa ń sílẹ̀ fún iṣó kẹsì kó jẹ́ wa kò jẹ mẹ́mẹ́ kò jẹ ẹ̀pá kò jàká o gbogbo nítorí ó jẹ ló jẹ ìdí ẹ̀ máa sílẹ̀ àwọn afọ àgbé eléyìí sí ìdájọ́ ẹni tí pátápátá báwo ni ìtọ̀ kérékéré tàbí almusahab obìnrin tí ẹ̀jẹ̀ ìdádi rẹ̀ ó gbé sí abẹ́ ìdájọ́ wípé gbẹdú rẹ̀ bá ti ṣe ó ti di àárẹ̀ fún nìyẹn yóò máa ṣàlùwàlá gbogbo oorun tó bá ti ti ń kírun iṣẹ́ tó bá jáde ń di ẹ̀ lẹ́yìn ìgbà náà kò ní níbi káàtà náà kọ́ máa kírun lọ́bẹ̀ náà ìyẹn fẹ́ni tó bá ti di àárẹ̀ fún ipe ìdí rẹ̀ ṣe ni o ìdí rẹ̀ fi dúró agbára ilmu indallah. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. zadakum Allahu ilman wa afiyah oníbèrèbèrè pé kí ni ìdájọ́ ẹni tí ó fẹ́ ọmọ kèfèrí tó ẹ pé ẹni ẹ náà wá padà rí sí náà rẹ̀ ó wá ń sọ fọmọ pé tó bá padà yàwó mọ kí òun ọmọ wa gbà pé òun ò lè sì mọ kí ní ìsìn ṣùgbọ́n òun tó bá yá ibi tó ti wá ń bá sọ́lọ́ ní àkódà ó bójú ẹni kí ni àdúrà rahim alhamdulilayi wa muhammadu wa baad ó láǹfààní kọ́ fẹ́ alùkìtàb ní obìnrin jàwáàzù wà fún ìlẹ́tọ̀ wà fún ìjọ ọkùnrin mùsùlùmí ọfẹ́ obìnrin tí èyí ṣe mùsùlùmí kódà kóbìnrin ẹ̀jẹ̀ mùsùlùmí kóbìnrin ẹ̀jẹ̀ mùsùlùmí obìnrin jẹ́gẹ́ kì í ṣe mùsùlùmí ọkùnrin lẹ́fà níbẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ bàbá ọmọbìnrin ló jẹ́ kékeré ọmọbìnrin jẹ́ mùsùlùmí à kò sí wàhálà fún wa so ìdákan wa ni pé káwọn tí ó wà nípò bàbá yìí fún ọmọbìnrin yìí gbogbo ní ṣẹ̀ríà kẹfìrí ò lè fi mùsùlùmí lọ́kọ ìyẹn náà lẹ́gbẹ̀ẹ́ kan tọ́ba síbẹ̀ tó ń bèrè wá yìí pé ẹni yìí kẹfìrí ni ìyàwó rẹ̀ tó fẹ́ kẹfìrí náà sì ni àbáyàwó ẹ̀ tó fẹ́ yìí náà òun padà wá gbọ́ ẹ̀sìn yìí wípé ó ti gbọ́ tó náà yìí ó wá rúkọ àwọn kankan mẹ́tọ́ yẹ kí ó wà fún un àwọn kọ́tà bá sọ pé ó lẹ́tọ̀ọ́ kéèyàn fẹ́ kẹfìrí àfẹ́ wípé wọ́n ṣe lójú òkòló ká máa ṣe bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n kì í ṣe tí wọ́n ti wá lójú òkòló pé ká ṣe so àwọn mùsùlùmí lóbìnrin ṣe kíni o wọ́n pọ̀ kí ló o bùkátà sí i ṣùgbọ́n tábà káfẹ́ dà ń béèrè ìbéèrè ẹ̀sìn mi pé fún lẹ́tọ̀ àfikún lẹ́tọ̀ ó ṣùgbọ́n tábà wá wò pé àǹfààní wọn náà nígbà Muhammad sallama alaihi wa sallam wọn ní fún ànábì ní àǹfààní kó mú nǹkan nínú nǹkan méjì àfikún ṣe kíni o àfikún mú nǹkan dáa jù ní wọn mọ́lá bíyà kọ̀ọ̀tì fún mi tí ìbá ti ṣe pé nǹkan jẹ́ ẹ̀sìn tó oníṣẹ́ wá béèrè pé inú kọ́ fẹ́ mùsùlùmí torí pé níbi kan mẹ́mùtún ní ọ̀pọ̀lọpọ̀ orí ló ṣe kíni o ilé ṣe ń bẹ̀. tọ́gbà ní ẹgbẹ́ tó wá fẹ́ irú ìgbẹ́ náà sọ yìí tó wọn padà gbọ́ ẹ̀sìn yìí tán mọ̀nà tí náà ní wípé àkọ́kọ́ kó pọ̀ ní dùá ẹlẹ́ẹ̀kejì náà ní wípé yóò ṣe dára lára tọ̀ láti pè sí Islam gẹ́gẹ́ ìwà tó bá wo ipe tọ bó ti rí iná obìnrin yóò gbà ibi tó náà ti táwọn ti jọ bẹ̀rẹ̀ náà kọ́ yẹn ọkùnrin láǹfààní kọ́ fẹ́ ìyàwó jẹ ìyàkàlá ní ẹ̀sìn ó lọ fẹ́ mùsùlùmí mi tí ó máa rí ìdùnnú orí ti ń fẹ́ yẹn rẹ̀ ọ̀fẹ́ kó bójú yóò bò ọ̀fẹ́ kó ṣe gbá yóò ṣe. tó bá yẹn ó tún lè fún irú ọkùnrin yìí ó tún láǹfààní kó wò pé kó máa fara sí àdánwò kọ́ba àjọpọ̀ àwọn ọmọ inú ìsìnkiri ó tẹ̀lé ìyàwó lọ. ẹlẹ́kẹta ó náà ní pé irú ọkùnrin yẹn ó láǹfààní kó kọrú kó kọrú obìnrin bẹ́ẹ̀. ike mádàmọ̀ tó jẹ́ pé òfẹ́ gbàlagbà mi sọ fi nǹkan tí mo fẹ́ ó lè mú ọkọ lẹ́tọ̀ọ́ kí n fi ọ. ṣùgbọ́n gbàtí ẹ kí nǹkan tó wá wù mí ọkọ rẹ̀ tó wàá fẹ́ tó ṣe rọ tó ṣe wà tó ṣe bá ti gbọ́ ọkùnrin láǹfààní kó kọrú obìnrin bẹ́ẹ̀. ṣùgbọ́n wo ni wàá wù mẹ́tẹ̀ẹ̀ta á wò pé wo ni yóò ṣàǹfààní sí alẹ́ ìṣàkóso ìyàrá ọkùnrin pé èwo ni yóò ṣàǹfààní fúnra ọkùnrin yẹn gẹ́gẹ́ jù ṣùgbọ́n kẹ́ni mọ́ra kò lè ṣe náà nìyẹn ṣùgbọ́n ìwé náà wàá mú ó ti tẹ̀ lórí ẹ̀jẹ̀ tó wà wọ́n tó bá kọ obìnrin ní ìsìn pé ah nǹkan ní oògùn máa jẹ́ o ànìkó fi rẹ̀ tó wà wọ́n kó fẹ́yàwó lé obìnrin ní ìsìn pé ah wàhálà máa ní ó jẹ́ tó fi rẹ̀ dání àdáwò rẹ̀ kó fi máa bí Allah subhanahu wa ta'ala so ìyẹn lè mú kan mẹ́ta tààrà ṣùgbọ́n yóò wo èyí tí ó pè jù tó sì súnmọ́ àǹfààní jù ṣùgbọ́n ká ní obìnrin ni ìní ọ jẹ́ mùsùlùmí ọkọ rẹ̀ wá jẹ́ kékeré haramu ni èèwọ̀ ni kí obìnrin mùsùlùmí máa bẹ ní abẹ́ àkàtà ọkùnrin tí èsì mùsùlùmí kódà tó bá pẹ́ ọkùnrin àti obìnrin jọ fẹ́ra wọn jẹ́ mùsùlùmí ọlọ́run máa jẹ káre ilé obìnrin ọlọ́kùnrin bá wà lọ́ọ́ di kékeré lójú ẹsẹ̀ kí èsì tọ́lá kò fásitì nìka igi yẹn ti tú lójú ẹsẹ̀ kò ní ìgbà tó ṣe kó kẹ̀kọ́ ẹrú ẹ̀rí gbé òun lọ tí obìnrin bẹ́ẹ̀ bá tún wà lọ́ndà àrò ọkùnrin bẹ́ẹ̀ yóò máa jẹ́ ẹlẹ́sẹ̀ ìṣẹ̀lẹ̀ jazakum Allah khairan wa zadakum Allah ilma oníbèrè béèrè pé ẹni tí ó padà rí súnà rẹ̀ ṣùgbọ́n kó tó di gbórí súnà rẹ̀ iṣẹ́ onídìrí níyàwó rẹ̀ ń ṣe ó sì máa ń di oríṣiríṣi ọ̀ràn kí ni ìdájọ́ ìsìlámù lórí ẹ̀. bisimilah rahman rahim obìnrin mùsùlùmí lè máa ṣe kó báyọ̀ di o ara wọn ṣe ọwọ́ tí a sọ pé ìsìlámù fẹ́ ká ṣe nìyẹn ṣùgbọ́n yóò kà kí o sara gẹ́gẹ́ bí sọ wáyé gbó sáré kó náà kò ní ṣe nǹkan tó bá jẹ́ haram nínú tó jẹ́ haram ni kò ń bá wọn yẹn fi irun kúrò làánà allahu wa filata mo sọ òfìlà so òun ti gbẹ́ pé tọ́ òun ò lè bá yẹn fi àtàrẹ́mẹ́ntì kúrò àti àwọn tó bá jẹ́ ìyàtọ̀ allah subhanahu wa ta'ala tí o bá ti ṣe gbogbo iṣẹ́ rẹ̀ ìyẹn gbé súnmọ́ yìí kò ní kíyàwó yẹn má bá yẹn ṣe rẹ̀ ó sì tún lè ṣe tó tó báyìí káwọn obìnrin wá síjú sí nìyẹn tó àwọn ilé afẹ́ dìrún yóò lọ sọ́dọ̀ tọ̀kẹ̀ pẹ̀lú yẹn náà ẹ̀rẹ́ méjì lọ yẹ ìjà wọ́n ti fi jẹ́ sísá ọjọ́ mùsùlùmí wọ́n sọ bó ẹ̀sìn ìwọ wá ààyè tó ṣe kí ni o tó da tẹ́ pé yóò fọkànbalẹ̀ fún àwọn obìnrin rẹ̀ àgbẹ̀ rẹ̀ tó wà àbájọ lọ kódà sáfárò obìnrin ti ṣe ó ṣe é ṣe kọjá ṣe mẹ́ta tó gbogbo àwọn tó tàṣí ó ṣe kí ni o wọ́n mọ ọlọ́yọ̀ bẹ̀rẹ̀ ìṣe jẹ́ pé kálukú ṣẹ̀ máa pẹ̀lẹ́ rẹ̀ fún àbòǹde inú ilé o kálóbìnrin náà tí ó bọ̀lọ́ sáà pé òun náà fẹ́ mú aspect yẹn nínú ẹ̀sìn aláǹkátà lè ṣe náà ara aspect Islam tó ká ṣe náà wọ́n wà hánà wà hánà fún ìyẹn gbọ́ súnmọ́ yín kò ní kí àwọn èèyàn má dìrò kó má dìdì kú dì ó sì má gbé àwòrán ẹ̀ sẹ́mọ́ gbé káàkiri yẹn àwọn pósítà àgbà sẹ́mọ́ gbé káàkiri yẹn tó lé yẹn nù kó gbé ìdílé àti ìtẹ̀lẹ̀ síbẹ̀ fún bá wà hánà wà hánà. jazakumullahu wọ́n ní bèrè ìbéèrè ń bí pé àfáà kan ṣòkòtò yìí tó láì ẹnu gbèsè pọ̀ ní agbẹ̀n rẹ̀ ṣùgbọ́n àwa kẹsàn wípé ó ń ṣe ètò bí kó máa bá àwọn èèyàn jọ nǹkan mọ́ nǹkan irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ Islam lórí irú àfàbà yìí tí a lè súnmọ́ àbí kí ni a lè. ọ̀sán bá ara àfíà Islam kọjá irúgbà àti ìṣòkòtò nìkan tàwọ̀hídù sì ṣe ọ̀gá gbogbo ní ẹ̀rọ ìṣòyìn rẹ̀sì tí ẹni tí a sọ pé aláàkọ́ náà ìròyìn yẹn ó takora wọn wípé ó fi ó gbé sókòtò ó tún wá ń jó ń jó orí ẹkùn múlẹ̀ ẹ̀yẹ ń ṣẹbọ eléyìí ìròyìn tó takora wọn. ṣùgbọ́n láti àwọn akọ́kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà tó inú gbọ́n tó kílẹ̀ àti òkú tó gbé yẹn kò sọ di ẹ̀mí ọlọ́run. nǹkan àkọ́kọ́ tó náà wọ́n bá fẹ́ lò òun náà ni at-tawhid. bàbá mi sọ nípa mọ̀bí kọ́ọ̀tù ní àdìsàbí rárá ìṣẹ́yìn gbó sábà mọ̀bí kọ́ọ̀tù kí àmì ọkọ̀ dákọ̀ òun náà ni kẹ̀pọ̀ kẹ̀pọ̀ ẹni kọ̀ máa lọ subhanahu wa ta'ala. bẹ́ẹ̀ má Allah subhanahu wa bàbá rí ẹni bẹ́ẹ̀ lábẹ́ nàṣẹ́hà àbínú nàṣẹ́hà nàbí sàbẹ̀rẹ̀ kọ́ yàtá ìṣọ́lá wọn bá ní àbínú so kálọ̀ bá kásì nàṣẹ́hà tó bá gbọ́ fàmí ìwà ni mà tí ò bá gbọ́ kájí nà sí kásì hajúrò fún ṣùgbọ́n àkọ́kọ́ ni bí ká pè kásì wà sí ọgbẹ́ àbá bẹ́ẹ̀ ṣe rí ìtakùn tẹ̀ ṣe yìí kásì nàṣẹ́hà tí ò bá tó bá gbọ́ àgbàlagbà pé àṣẹ ìṣáàdì fún mọ̀nsánná fi islam sunnatan hasana ẹ má la ọ̀nà dáadáa lójú ọ̀nà ìsìlámù yóò gbà lọ́dà tó bá ṣe òkè tó tí wàá gbọ́ kọ̀ wá sí kí ni kò wá gbọ́ tọ́ àfihàn ẹ̀yà rẹ̀ lásìkò àárẹ̀ yìí ló ń fa ìgbà wọn àwọn ènìyàn ìgbà wà. jazakumullahu khairan jazakumullahu àṣìyà mo rò pé ìbéèrè ti ánsà tí wọ́n fún wa ní tó ti dáhùn ti ẹni tó ń forí balẹ̀ fún fáánà tó ń pera ẹ̀ mùsùlùmí so ìbéèrè tó kùn bí náà ni pé ẹni tí ó jẹ́ pé àfáà ni láàrin àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n tí a bá ti wá rí ẹni tí ó ní ìṣòro nù wọn nǹkan tó kàn náà ni kí ó ń kó wọn lọ síbi sàárè àwọn àfáà tó já àfáà fún láti lọ ṣe tọ̀wá fún bẹ́ẹ̀ bí kán lọ béèrè nǹkan tó bá fẹ́. bismillahir rahmanir rahim nínú ẹ̀sìn wa yìí kéèyàn máa ṣe sàárè nínú àwọn àlùwá òṣèlú tí àwọn àfáà pé wàá pé ká jìnnà sí ni. ìlànà fún mi nínú àwọn olùmọ̀ àfọwọ́n àlùbáàmì rahmanir rahim ta'ala ọkọ̀ ìgbé tí wà lórí ẹ̀ tàhàbírù kíni o tàhàbírù sáàjìd ìkìlọ̀ fún ẹni tí ó fẹ́ forí kalẹ̀ ní ìtẹ̀kọ́ abẹ́lẹ́kọ́ borí masajid nípa akọ́jọ́ pé sàárè ní ọlọ́mọ forí kalẹ̀ fún òjòjì tí wà ní wọ́n bẹ̀rẹ̀ ní ilé mú ọwọ́ rẹ̀ débẹ̀ kọ́ lọ́ka bẹ́ẹ̀ni afáàlùfáà gbogbo àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú kíkírun sáré bá wà sábà kírun ilé tá ń bá wà wájú ilé tó bá wà lẹ́yìn ilé tó bá wà láàrin ilé ìlà tètè àfọwọ́ta náà wà lágbo àmọ̀ lónìí tó rà sí ibùdó akọ̀ yìí tí èèyàn bá jẹ́ pé ó wá kàn kán lọ́mọ sí tàwáàfù ibi sàárè ẹ̀mọ́ lọ sí dùn àbẹ̀ ilé yìí nínú àwọn ẹ̀rọ ṣírùkù tó ga tẹ̀sán tó kọ̀ fún wa ni. tó àbọ̀dọ̀ lọ bí sàárè láti lọ bí Allah subhanahu wa ta'ala. ẹ̀rí kan la rí pé èèyàn lè lọ kírun níbi sàárè tó bá jẹ́ pé a fẹ́ ṣe ìsọ̀ láàtò fún òkú tó wà nínú sàárè yẹn. kìtìkú wọn lọ sàdúrà fún ara rẹ̀ tẹ́lẹ̀ tàbí gbèsè sọlá wọ́n bá nípa ẹjú sàárẹ̀ ẹ̀fọ́ níbi ti lọ́dọ̀ ẹ̀fọ́ kírun yẹn pé ìhun tá lọ kí yẹn ni pé ìhun tá máa ń kí fòkú la àníbi ti lọ́dọ̀ ó kí irú òun sí la so ṣùgbọ́n pé wọ́n lọ bí sàárẹ̀ ìdá mi lọ́rùn mọ́sùn ẹ̀yà mi lọ́rùn sànú eléyìí ní àwọn ọ̀sìnlá lọ sí ibi ẹ̀bọ ni àbọ̀dọ̀ bá wọn sí kámọ̀ wọn sọ pé àwọn yẹn máa yí omi lọ́dẹ̀ kámọ̀ wọn sọ pé àwọn yẹn máa tọ̀ wáàfù

lọ́wọ́ iwájú ànábì máa máa ń sọ bẹ́ẹ̀ torí pé ń kìlọ̀ fún àwọn umma àwọn mùsùlùmí pé ká má lọ ṣerú nǹkan tí wọ́n ṣe. Allahu alam. Jazakumullahu khairan. Jazakumullahu ilma. Ìbéèrè tí wọ́n mi bá sọ wípé ìmáàmù tó ń kírun ìṣá ó ṣe àṣìṣe ó wá kí ọ́ráká mẹ́fà. Wọ́n ní ṣé bàádì làwọn ó ṣe ni àbí اللهم صل ala محمد وسلم وبارك عليه alákọ̀ọ́kọ́ náà àwọn afáà tí wọ́n jẹ́ olùmọ̀ èsì tí wọ́n fẹ́ dá àwọn béèrè báyìí wọ́n béèrè yìí tó ṣẹlẹ̀ tí tó bá ti ṣẹlẹ̀ àwọn afáà ní àní dá irú béèrè yẹn. tọ́ba àwọn abèrè pé sọ̀rọ̀ ọ̀nà kéèyàn ka o ni ṣùgbọ́n rí ẹni bẹ́ẹ̀ ká ti wá àti gbogbo tí kì í ṣe kó ń fi ẹ̀sìn aláàfin ayé wa. Hmm. ibi báwo ló ti fọ́nú fọ́ra tó ti kó sínú àwọn ọkọ̀ wáyé lórí mùsùlùmí alábí mẹ́rú àǹsọ̀lá àti ìṣàhùn. tó ti pọ̀ ní fọ́nfọ́ alága mẹ́rin ó bá lẹ̀ di márùn-ún mọ́ ọlọ́wà àti ẹ̀gbọ́ bóò ló ti di mẹ́fà tí gbogbo jẹ̀mọ́ tó wà lẹ́yìn náà kò sẹ́yìn nǹkan tí làákàyè náà ṣiṣẹ́ tó mọ̀ yìí pé lákàá ti di o ó ti di mẹ́fà ṣùgbọ́n alákùnrin hàn tó yà bá ṣẹlẹ̀ àjẹ́ pé wọ́n lérò fún náà nìkan tí yà sọ wọ́n Allahu a'lam wa a'lam. àwọn jazakumullahu khairan. ìbéèrè lè sọ wípé àwọn jẹ́ nìkan tí ó máa ń bu ìṣó púpọ̀ wọ́n ní ṣé èèyàn lè máa máa mú mára lórí sọ́lá. wọ́n tó bá jẹ́ pé ẹni yẹn ti kó sùúrù ẹni náà dáa sọ lẹ́ẹ̀kan wípé ó ti di àárẹ̀ fún tọ́pù ìdílé dá ẹni yẹn yóò máa ṣàlùwàlá fún gbogbo òru kọ̀ọ̀kan ẹ̀kọ́ tó bá lọ ṣàlùwàlá yẹn náà ní tó bá tó jáde nídìí ẹ̀ tó bá ti di àárẹ̀ bọ̀ kárí kò dàárẹ̀ fún pé circumstance bóyá táìmù kan sí kejì mo bá ti bá ń sódà ní ìdíkì ni o yóò lọ máa ṣe àwọn ọ̀la sókè nìyẹn wo orúkọ tí àbúrò bá bọ́ sí báyìí lè nsán nàlá bá ti yé bá fi yọ ọlọ àlẹ. ìbéèrè lè sọ wípé ẹni tí ó bá gba àwẹ̀ tí ó wá ń ronú obìnrin tí wàlíyù tàbí mọ̀líyù bá jáde lára rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní ṣe ó ní àwẹ̀. بسم الله الرحمن الرحيم nínú ìṣẹ̀dá Islam tí èèyàn bá gbá rẹ̀ tí ò bá ti fi àwọn ìyàpálapàlà alẹ̀ lẹ́sàbí láyé hájá fìmá fi àyẹ̀dá apá àmọ́ wọ ṣàràbà lọ́lọ́run níbi pé kò jẹun kò mú yìí bó ti rẹ́ pé àwọn afá ní ṣé kò ní gbádá rárá ní àyè kò ní ìgbà àbẹ̀lẹ̀ kò lè yá àkùnlé hàn tí èèyàn bá gbá rẹ̀ wọ́n fẹ́ kéèyàn ó dín èrò èrò kódà kí ẹ̀mọ́ gbá rẹ̀ tí ẹ̀ tẹ̀ jókòó sínú kẹ́kọ́ mọ́rọ́ nípa obìnrin kan tí ì fi ìyàwó rẹ̀ kó mọ́rọ́ nípa làbíjà ara fúlẹ̀ àlùmọ́ musáfẹ́ kọ́ ojú tíra nípa kíkiri o àkàmù lè sìn náà ojú tíra àlùmọ́ musáfẹ́ ni pé kí nìkan tó rà mọ́ ìsìn náà sẹ́yìn lè sì sìn náà tó bá jókòó tó wá ronú nípa ìyàwó rẹ̀ tó ojú ní ìgì lórí ẹ̀ tó fi wá dé sápọ̀ fi jáde lára rẹ̀ mọ́ musáfẹ́ ó tàn òun ronú nípa àbẹ́bìnrin tó ṣẹ̀fẹ̀ tó sì àbí tó ṣẹ̀fẹ̀ tó sì tó wá ronú nípa rẹ̀ kí nǹkan fi jáde ní ara rẹ̀ àwọn afáàní àkọ́kọ́ bójú wo nǹkan tí ó jáde lára rẹ̀ bẹ́ẹ̀ lára rẹ̀ yóò mọ̀ nídàjọ́ wípé tí wọ́n pé ìyàwó rẹ̀ náà ló fẹ́ràn kò lẹ́rùn kí nǹkan ẹ̀ wá jáde lára rẹ̀ ọmọ ẹgbẹ́ ẹ̀sán lórí pé oronú nípa obìnrin obìnrin ti pẹ̀lú tí màbí yìí wà bí wà bí yìí bá jáde ní ara rẹ̀ àwọn fáfọ yìí pé eléyìí pẹ̀lú ṣáwà ló fi jáde àwọn ẹ̀rẹ̀ níjà fàálẹ́ ìlú kọ̀dọ̀ ó má yọ gba àwọn ọ̀rọ̀ kan padà pẹ̀lú ẹ̀sẹ̀ tó ti dáhùn àwọn ọbẹ̀ bá wá sí màmí yìí àtọ̀ tó wá ń dọmọ lọ́jáde ńkọ́ apá kan nínú àwọn afá gbé sí abẹ́ ìjìmá ìgbé bí ẹni tó súnmọ́ obìnrin náà ń gbàṣàlàtà tó gbé ó túmọ̀ náà hukumọ̀ náà nìyẹn gbogbo ẹjọ́ ìjáde tó bá fún ọmọ bàtà àtàlù òun náà lọ́gbà lè hukumọ̀. ìgbésọ̀ ẹjẹ́ pé kí ni dájú ẹni tó bá súnmọ́ obìnrin lọ́sàn-án àwẹ̀ yóò gba yóò ti kàfàrà kàfàrà yìí pé ó ti dá ọ̀rọ̀ yóò bọ̀ kúnkún lọ́rọ̀ ẹrú yóò bá ní kápá fìtínà mẹ́sìkìnà yóò yóò fara yìí lóúnjẹ fífì ẹ tàbí kọ́ gba àwọn oṣù méjì ní tẹ̀lé kì í sáwọ fifty o àwọn oṣù méjì ó lè jẹ́ fifty eight ó lè jẹ́ fifty ó lè jẹ́ fifty nine kẹwàá jẹ́ twenty nine kẹwàá jẹ́ thirty kò sí bọ́dọ̀ já láàrin tẹ̀lé ń tẹ̀lé mi wọ́n bá ti já pé ah ó tó ń tẹ ọwọ́ rẹ̀ mi ló tẹ̀lé ẹ̀jẹ̀ padà rẹ̀ so òun jẹ́ pé agbúdọ̀ jẹ́ sí àwọn nǹkan báyìí nínú Ramadan so nínú nǹkan táwọn ń gbà wá ni pé ká jẹ́ kí ẹ̀mí wa kó gbá rẹ̀ nígbà tó fi Ramadan gba àbúrò rúbú nípa obìnrin olóbìnrin kò fọ́ jẹ́ pé àtọwọ́ àmọ́jáde lára rẹ tàbí àwọn kankan jọ bẹ́ẹ̀ ọlọ́run àlọ́ ààrẹ ṣẹṣẹ sílẹ̀ kó dáa ṣẹṣẹ ṣẹṣẹ kó dáa fún mi. ó jẹ́ pé tá a bá ti péyàwó ní ká lọ fẹ́yàwó tá a bá ti tọ́kọ ní ká lọ lọ́kọ. so eléyìí yóò fi wá ní ara balẹ̀ ó kí ojú wa kó gbé ìdìkan wọlé ẹgbẹ́ ìdàmọ́. wọ́n ní nǹkan wo ni a ó máa sọ nígbà tí a bá ka Kùránì débi sùjúdù ìṣèjọ àkàn wáyé. ọlọ́run àrẹ ìṣìláfàtì àwọn ní àdìs púpọ̀ lórí wípé ṣé àzùkárù kankan wà wá rí dà lórí ìforíkalẹ̀ níbi sájúdà tìláwà kódà àwọn ibi tíra ni fùdúdú tìláwà fún àwọn tí a bá jẹ́ tìláwà àtúndínlé ọwọ́ lélẹ́rí náà ṣe àbáyé ó sàlàyé gbogbo àwọn àdìs tó wà lórí ẹ̀ tó fúyẹ́ ju kúrú jẹ́mẹ̀rẹ̀ tìláwà ó náà bí ká sọ àwọn nǹkan tí a máa sọ níbi ìforíkalẹ̀ ọ̀rọ̀ wa سبحانك اللهم ربنا بحمدك اللهم اغفر لي سبوح القدوس رب الملائكة والروح àwọn àtúkàrù bá tá a máa ń sọ níbi ìforíkanlẹ̀ ìrìn wa ká máa ń sọ níbẹ̀ gbogbo àwọn àdìsù tó wá ìdílé wájú ilé lẹ́yìn ìkọlọ́kọ́ ẹnu kún gbogbo àwọn àdìsù yẹn Allahu ta'ala àlọ́ àlọ́. náà àwọn tí a bá nílò ìbéèrè kan péré ni a máa ìgbà tuntun àwọn béèrè tó pọ̀ nílẹ̀ yorùbá yìí ọjọ́ rẹ̀ ti lọ. insha Allah ìbéèrè tí ó kàn wọ́n ní ìyá àti bàbá tí wọ́n ń ro ẹjọ́ ara wọn fún ọmọ wọn láìda ṣé ó lẹ́tọ̀ọ́ fún ọmọ láti sọ fún àwọn méjèèjì wípé kí kankan náà àwọn méjèèjì kó má kulẹ̀ sọ ọ̀rọ̀ kankan fóun pa ara wọn mọ́. ọlọ́mùtàn tí ọmọ bá wà láàrin wa kọ̀díṣọ̀ báyìí ó ní ìdí kó bẹ̀rẹ̀ fún hekima kí ọlọ́run fi ó gbẹ̀ ṣùgbọ́n nígbà míì náà tí wọ́n máa ro àwọn ẹjọ́ ìfún yẹn èèyàn lè ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì pẹ̀lú pé kéèyàn sọ fún tónú kálukú kù sí níwọ̀n bá bèbè hekima pẹ̀lú ẹ̀kọ́ àṣàlàyé fún wọn kéèyàn dẹ̀ wá bí yóò ṣe ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì tó jẹ́ pé àbámọ̀dé wọn yóò yanjú ṣùgbọ́n kó bá ní ká má sọ̀rọ̀ fún ọmọ tọ́ ilé ìkóbi lè kọ́ sínú pé bí oṣù wọn ń so fún wọn ọlọ́ni wọn làtàkù làhùnmá òfù sínú àwọn òfù náà ní kọ́sọ́ so ìwọ ni kò wá hikma tó fi gbogbo inú tó fi yanjú àwọ̀ yẹn ẹgbẹ́ wọlé ń dá wàhálà rẹ̀ ọgbọ́n tètè ká ní ìdáka sí kejì ní wọn bí òtòtí àtúnṣe àárín yẹn pẹ̀lú ìbẹ̀rẹ̀ àti kọ́ gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ omi mẹ́sì so ká má gbọ́ wọn lẹ́nu sọ̀hún tó gbé níbi kí wọ́n sọ fún ẹyẹ nígbà míì ó ṣàǹfààní ju ká sọ bára ta lọ. masalala wa rahmatulahi. wa alaykum salaam. inshallah á paraka ka ìbéèrè yẹn jáde ìbéèrè tí ó kàn mí wọ́n ní tí bàbá tó jẹ ọmọ rẹ̀ pé kò gbọdọ̀ gbé fún àwọn alábàágbé àwọn abálọ́sùnmọ́ àwọn nítorí wípé ká mọ ojú irú oúnjẹ tí ń jẹ nínú Islam kọ sí àti pé ọmọ yẹn kò ṣe báyìí. ọlọ́run ó pé bàbá rí pé ó ní àǹfààní kẹsíkẹsì tó ti wò tó lọ́ọ́ di pé òun pé àwọn aládùúgbò káwọn máa sọ báyìí kí àwọn aládùúgbò wọn ò sì jẹ́ni tó bùkátà sí ẹni tó fẹ́ bá àwọn aládùúgbò àwọn aládùúgbò wọn bá bùkátà sí pé àwọn gan ní hajj àpékẹ́ fáwọn olóúnjẹ á sọ fún yín pé ọmọ yìí ṣe wá sí fún bàbá rẹ̀ pé dáadáa lélẹ́yìn àwọn aládùúgbò àwọn ní ẹ̀tọ́ ti àjẹ wọn nínú ẹni ọ̀tọ́ tá a jẹ wọn náà ní pé ká ṣe kíni ọ̀ka fún wọn ọ̀ka jẹ́ pé àwọn aládùúgbò náà wọn bùkátà sí àwọn náà ń jẹ nǹkan tí àwọn náà ń rí àjẹpẹ́ ẹ̀kọ́ tó kù ní wípé tó bá ti fẹ́ gbé nǹkan wọlé ìyá ọ̀rọ̀ adìẹ wálé ni àgbọ̀nrún àkọ́kọ́ wálé ni kó gbé pamọ́ débi pé aládùúgbò ló ní ṣe kí ni wọn ní ibi tí ó fi gbé wọlé tó fi ní máa tàn máa tó eléyìí tó ẹni mọ́tíláhà bọ̀ àbá àbá báyìí pé aládùúgbò bùkátà sí kọ́ ní àwọn ọ̀dọ́ kọ́mọ táwọn jẹ ara o kí wọ́n mọ tí wọ́n ń jẹ yẹn kí wọ́n sì máa bẹ ọlọ́run dà pé kó sọ àwọn níbi àbúrò wọn eléyìí kò sí láti bẹ àwọn aládùúgbò wa àti wọn ní àwọn àkókò kò sí lọ́wọ́ ìfọ̀ nínú àwọn ọ̀dà mẹ́kọ̀ọ́ tí ó ti kọjá ọlọ́run àlọ́ ìbéèrè tó kàn wọ́n ní ẹni tó jẹ́ pé iṣẹ́ ni ó kọ́ tí obìnrin kan wá gbàṣọ fún un pé kó bóun rán ṣòkòtò tàbí kó bóun tún mú kó lè fún tẹ́ni wá ní ni jẹ́ ẹni tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan ọ̀gá yẹn wá gbàṣọ yẹn lọ́dọ̀ tó gbé wá ó wá gbé fọ́ọ̀mù sọ pé ìwọ náà ló wà padà rán pé ṣé kí ni kẹ́yí ẹni ṣe nírú kọ̀díyà yẹn. yakunu ma'a as-sadiqin hmm. ọlọ́run bá ní ká máa wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ tí èèyàn bá fẹ́ kọ́ṣẹ́ àwọn ilẹ̀ obìnrin wa tẹ̀ ń ìyẹn wà ẹni rí tí mo lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ tó tó obìnrin kan tó mẹ́rin ṣe alẹ́ káàkiri agbolé ìwọ sì yóò torí yóò gba àwọn kan tí yóò kó bá a fi ẹ̀kọ́ sí fa ìdán tí ti wá gbọ́ yé kí wọ́n sàlàyé fọ́gà ẹ̀rẹ́ yìí pé a ti gbọ́ nínú ìdájọ́ ọlọ́run pé èèyàn gbọ́dọ̀ ra àwọn èèyàn lọ́wọ́ lórí aburú ilé ìtẹ́lẹ̀ ìfẹ́fẹ́ ṣe ẹnìmọ́kóbìnrin kò ní wà hijabu sí aburú ní ilé yìí a sì wá sí fún wọn. tọ́ka yẹn bá gbà tó bá wá jẹ́ pé ó wá fọ́ọ̀sì èèyàn tó fọ́ọ̀sì èèyàn àlùfẹ́ yìí tó tọ̀ ẹni wá fi kó ti nkárò mú nkárò pẹ̀lú ọkàn rẹ̀ gbẹ́bí sọ́nà àbísà àbísà ìjàdá kọ́jọ́rẹ́ wípé wàdálìkà ádàpọ̀ èèyàn kó fọkàn rẹ̀ kọ́ ṣùgbọ́n kó mọ̀ pé tó ń bá ti di ọ̀gá ń tòun òun nítorí àwọn nǹkan tí òun ṣe ẹ́ so eléyìí náà nìkan tó fúyẹ́ jù tá a fẹ́ lè sọ nípa ṣùgbọ́n kóbìnrin yẹn kó jẹ́ kọ́gà yẹn mọ̀ pé níta fẹ́ ṣe yìí aláwọ̀ yẹn ló ṣe sòtú ọ̀rọ̀ wá gbọ́ tó wá pọ̀ ọjà àbíkó bí a fáwọn àbúrò júnior àwọn tàbá àwọn sínú ọ̀kan lọ ṣe wọ́n mú ọ pẹ̀lú ẹ̀sìn ṣe pẹ́ẹ́pẹ́ẹ́ wá ní ó pọ́ọ̀sì tó wá di pé ó di aburú míì pé o kò sùkọ́ tó fẹ́ lò lẹ́nu iṣẹ́ tó wà léwu nígbà sàtífíkẹ́tì àtàwọn nǹkan so a sọ pé kó o fi ẹ̀mí rẹ̀ nǹkan ẹ̀ ọ̀wá ní ẹgbẹ́ náà bó ti wá ń ràn inú lọ́wọ́ àwọn àgbègbè àpọ́túntì ti ẹ̀dọ́ ni ìwọ́n náà ti ẹ̀fẹ́ láǹfààní sí tó bá ti ṣe báyìí àjọ pé ìwọ́n náà ti yẹ ní sí nǹkan tẹ̀ ẹ̀yìn ṣe wallahu a'lam. jazakumullahu khairan wa hafizakumullah. ìbéèrè tí ó kàn mí gbà wọ́n ní assalamu alaikum wọ́n ní kí ni ìhà tí islam kọ sí ká máa kóra jọ fún lailatul qadr. bismillahir rahmanir rahim. tó bá jẹ́ pé ọjọ́ kan ni a mú ibi on twenty àbọ̀dù twenty three twenty five twenty nine twenty one oh, yóò mọ̀ ẹjọ́ bídà nínú ẹ̀sìn kó jẹ́ pé a mọ ọjọ́ kan wípé afẹ́wọ́lá ti kọ́ lọ́jọ́ kan o oh, kárìkó sì wà látàlẹ́ àbíjì ẹ̀ oh, látòru á sì túká eléyìí ọmọ ọjọ́ àdáda lẹ̀ nínú ẹ̀sìn. àmọ́ tó bá gbà ní àǹfààní pé kìyàmù náà ní òru àkójọ àbí ní alẹ́ náà ní aláǹfààní láti kójọ fún àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀wá ẹ̀ lẹ́ni tí wọ́n á tó kọ́ eléyìí nǹkan tó bá sún náà nítorí pé aflu ni wípé kákójọ fún kìyàmù láì tàbí sọ́tù tarawih nínú Ramadan sunna sunna tó ń bá wíyà sunna so kákójọ fún àwọn ọjọ́ mẹ́wàá wáyé náà yóò mọ̀ sábà pé àmọ́ ń kójọ fún àwọn ọjọ́ gbogbo oṣù Ramadan tó bá gbàgbọ́ yẹ so àti tarawih níjàmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn òpè à ọ̀dọ́ ọ̀lẹ́sìn kọ́ni ìmọ̀ yẹn já sọ́ di ooru àbátokòjọ́ bẹ́ẹ̀ fáwọn ọjọ́ mẹ́wàá wáyé. ṣùgbọ́n pé àwọn amú ọjọ́ kẹ̀kẹ́ bá àwọn ẹsẹ̀ máa ń ṣe yẹn ilé yẹn yóò máa jẹ́ àdàdà yẹn wọ́n sì fira wọn sínú ewu pé ó ṣe é ṣe láti kọ́dúrì kọjú kí ni o kó fò wọ́n rò ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì twenty three oṣù lọ́wọ́ kọ́dúrì kò tó wá mọ́ twenty seven náà múnú jọ tí wọn kò tó wá mọ́ ó ṣe é ṣe káwọn ọjọ́ yẹn kó fò àti pé nǹkan yẹn ó ta ko ìlànà alùsùn náà fọwọ́ jàmá kó ká má bàa lọ sírù àwọn ìbéèrè ìfọwọ́ pé báwo ni wọ́n ṣe lè wá kíbla nígbà tí yẹn bá wà ní ìrìn àjò ọ̀nà tó rọrùn jù lọ́nà kéèyàn béèrè lọ́wọ́ àwọn tí wọ́n di aráàlú ẹ̀ ọ̀dọ́ rọrùn jù fún wọn wà lánàá ẹ̀ yóò fún lọ́hùn lọ́sẹ̀ ìlà òsà òtìlẹ̀ kéèyàn béèrè lọ́wọ́ àwọn tó wà lọ́wọ́ aráàlú ẹ̀ tàbí tí wọ́n máa ní àwọn irinṣẹ́ ìgbàlódé tí à ń lò yìí láti kíni láti wà. ṣùgbọ́n àdìsí àdìsí yẹn ó ní àgbọ́yé tó yẹn gbọ́dọ̀ gbọ́yé rẹ̀ àgbọ́yé táwọn bí sọ ni wípé máa bá yẹn rẹ̀ mọ́ṣúrì pọ̀ àlùmágìrì ìpínlẹ̀ fúnra àwọn mẹ́ta wá dé mọ́ṣáláṣí ibòmí ó wà kọ́yìn nígbà níbi ọ̀gá máa bá yẹn mọ́ṣúrì àwọn ará o àwọn adùn màdínà ànábì ń bá wí àwọn ará màdínà ni ànábì ń bá wí pé ẹ̀yà ará màdínà o n ti bẹ láàrin mọ́ṣúrì pọ̀ àti mẹ́gìrì ìbìnrin kí bílà kìí àfi gbogbo ẹni tí bá ń bẹ nírú jíhà àbí tí màdínà wà so tá a bá ti ibùdó kọjú sí yẹn náà ká sí bẹ̀ fúnra Allahu a'lam na wọ́n ní ṣé a lè kí ìrun ní ilé tí sàárì wà nbẹ. ń dọ́gba àtìlẹ́yìn ká mọ́ kí ìrun irú àwọn ilé dáhùn ṣùgbọ́n ká ní pé ń gbé sì ti wà láàrin àwa àti sàárì yẹn yóò bá ní tẹ́sí náà kí ṣùgbọ́n wọ́n fẹ́ gbalé wọ́n náà gbìyànjú ìpele tí kò sí sáré bẹ́ẹ̀ náà ní ọgbà afúlán ṣùgbọ́n tẹ́ pé èèyàn wá àti mọ́sídìí náà wá ní so níta rẹ̀ but fẹ́ǹsì ti wà tàbí páànù wọn ti fi di tó sáà ti jẹ́ gàgá láàrin ìrún ọ̀yìn àti sáré yìí so ìjábọ̀ náà ti tó kẹ́ẹ́ bí pẹ́ẹ́n ti sútúrọ̀ náà ni ẹ̀rí pé wọ́n ti sútúrọ̀ kẹ́ni sábà ti kọjá lẹ́yìn sútúrọ̀ wa kò bá ẹ̀rọ wájú so gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ní ilé ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n àfẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n bàa jẹ́ wípé yóò mọ̀ wá fi sínú ọkàn wa bí ẹni pàǹforí kalẹ̀ fún sàárè yìí tàbí ẹtì gbẹ́ngbẹ́ ọ̀lọ́ wàhálà wàhálà. na àwọn bẹ́ẹ̀ gidi fún kúndì báyìí ó ní wípé kí ń jẹ́ súnà gángan àti wípé àwọn wo ni àwọn sálàfí. alẹ́ nǹkan tí ń jẹ́ súnà ó náà ní torí kọ́tù muhammadiyya ojú fún yàrá wa muhammad sallallahu alaihi wa sallam ìlànà tí ànábì ń dà ṣe nǹkan tiẹ̀ tó bá fẹ́ jẹun báwo ló fi ń jẹun tó bá fẹ́ múra báwo ló fi ń múra bá fẹ́ ṣe súnmọ́ ọmọ tó bá téèyàn bá kú tó bá fẹ́ fẹ́yàwó tó bá fẹ́ kírun bó fẹ́ gbààwẹ̀ bó ti ṣe hajj bó ti yẹ zaka gbogbo nǹkan bí ànábì ti ṣe náà pẹ̀lú súnà. so ó wá kú sórí sísè àwọn súnà kan bẹ jẹ́ pé súnà ọ̀rọ̀ àyà ni wọ́n àwọn súnà kan bẹ súnà afẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bóyá láti wá lọ́wọ́ yàtọ̀ òun náà ni bí ànábì bá ti fọ́ àti ọwọ́ tó bá fi adoofi igegu la'ana allah kada wa kada eh la'ana allah almutashabbihina min ar-rijal bin nisa riya mutashabbihat min min an-nisa bin rijal so o ti fi egun kun mi na ti da ba o ti fi egun kun ori se ori ga gbe so ndan ara tó bá ti fi fi bọ̀ suna tó pé afẹ́dẹ̀ lẹ́wọ̀n làwọn aṣọ́kọ̀ ala ummati làmọ́ tó ń bẹ sí wáàkì ìbánikẹ́ máa ń rọpá kò tí wàá sí bí àwọn ọmọ rẹ̀ jẹ́ ìnira fún wọn. ẹgbẹ́ súnà ilé yẹn sọ pé súnà ọ̀rọ̀ ẹ̀kọ́ súnà so gbogbo ẹ ń tẹ̀lé ọlọ́run wí báyìí ànábì so sẹ́yìn bá jẹ́ pé ọ̀tẹ̀lẹ̀ ọlọ́run àtàlẹ́bí tí ò bá fi eléyìí kú kò tí ì gbádùn ṣe torí pé òun lè dá ní tí ọlọ́run àtàlẹ́bí ń sọ gbọ́yé àwọn tó wà níbẹ̀ nígbà tí ọlọ́run bá ń sọ tí àtàlẹ́bí ń sọ fún wọn àwọn tàbí kí làwọn gbọ́yé níbi ibẹ̀ ló fi gbọ́yé ọ̀tọ́ wọn bá ní kọ́dé afúláhà mẹ́ntàzákà àbí wàdákàrà sùmàrọ́bí rọ́sọ̀lá so kẹ́kẹ́ kan wá ní ẹ̀rẹ́ so kátó kí omi ìsàgbọ́dọ̀ kọ́ ọmọ sí bíkìrù láàrin ìlànà ìlànà ok nítorí gbọ́yé ní ayé àti ẹ̀mí wa tí àwọn sàhábà náà ti kíni tí wọ́n gbọ́rọ̀ yìí. nígbà tí wọ́n ti gbọ́rọ̀ yìí ọ̀la káyọ̀ náà kọ́yọ̀ ọ̀sọ̀bàkú náà yìí kájú dáadáa ni àwọn òbá ti kíni òun bá kọ́ ṣètò bí àwọn ojú wọn ló ti sọ̀kalẹ̀ àwọn ànábì kà á fún ànábì ti sàlàyé ẹ̀ fún. so ìdáná sọ pé sálàfì ẹni tó bá gbọ́ tó ń tẹ̀lé ọlọ́run àti ànábì lérí àgbọ́yé àwọn sàhábà ọlọ́jọ́ kò ti wá nìkan nínú àwọn ọ̀rẹ́ kò dẹ̀ sílẹ̀ ìfín bẹ́ẹ̀ kí n kò yẹ ní sálàfì láàyè ilé kò tẹ́sẹ̀ kẹ́yìn kò yẹn ní sáláfì tó sáláfì mi ni pàápàá jùlọ lásìkò tó gbé bá ti dàrú ó ti dà pọ̀ sọmọ alọ́lọ́hà sàlàrà. ìbéèrè tó wà níbàá ni pé dọ́lọ̀ <clears throat> nǹkan bẹ táwọn èèyàn máa ń sọ bí wọ́n ti àwọn sún náà wọ́n ní àwọn alákìídà àwọn oníkìnnìkan kí ni jẹ́ àkìídà gẹ́gẹ́. Allahumma salli ala Muhammad wa sallim àkìídà náà ni àdìọ́kàn mùsùlùmí nípa Ọlọ́run bá rẹ̀ nípa ànábì rẹ̀ nípa àwọn màláíkà nípa àwọn tíra nípa ọjọ́ kìyàmà nípa kọ́dàrà tí ẹnìkan bá wà tí ò bá ti ní àkídà kì í ṣe mùsùlùmí tó ní lọ́dọ̀ àwọn alákìídà nù adékòó tó ń sọ pé wọ́n ṣe kí ni òun ti ní àwọn àgbẹ̀lẹ̀ àkídà tó fún bàtà ti sínú àkídà òun tí ìlú jẹ́ mùsùlùmí àfikọ́ jẹ́ alákìídà àti òmìnira bìlá wa malaikatihi wa kutubihi wa rusulihi wa liyamil akhir wa tu'mina bil qadar khairi wa sharri so ìdájọ́ ní àkídà náà nìyẹn sọ́kúrò náà nìyẹn oní àná ìmáàmù àkídà náà ni ìgbàgbọ́ sọ kẹ́yìn kan sọ pé àwọn alákìdá nìyẹn tó sọ ni pé òun ò sí nínú àwọn ará ilé ìgbàgbọ́ èyí ṣe mùsùlùmí nìyẹn sọ ká mọ àwọn sọ̀rọ̀ àwọn gbólóhùn yẹn so ṣùgbọ́n táwọn ìbá lò ọmọ sábà lò fún pé à máa fi àwọn alákìdá nu àwọn à àwọn alákìdá nu àwọn tí wọ́n mú lé kókókó nìyẹn bẹ́ẹ̀ ni àkídà ò le àkídà ò le nto àjọkàn rẹ sọlọ bóòlù ti mọ ìṣẹ́ náà tó ti dá ọlọ́run bàbà bóòlù ti mọ ó sọ pé kúrò àmì ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá rẹ ó ní mọ́ tó yẹ kó gbọ́ nípa rẹ̀ tó àkídà rẹ̀ rèé tó ká jẹ́ alákìídà ó lè pilẹ̀ àkọ́kọ́ tó lọ́wọ́ fi gbà rẹ̀ yà tó fi gbà rẹ̀ yà tó fi gbà zakẹ́yà tó fi gbà hajj àti gbogbo bàrà tó yẹ bá ṣe tó yẹ bá ti jẹ́ alákìídà ó ń fi afẹ́ gbé ìjọ ní ó fi ń tàn rẹ̀ jẹ́ tó ké o jẹ́ alákìídà láti Islam ẹ̀ tí o bá ti jẹ́ alákìídà kò lè jẹ́ kí kò lè jẹ́ mùsùlùmí wallahu a'lam wa a'lam. náà ẹni tí ó bá gba àwẹ̀ Ramadan tí wọ́n fẹ́ gba mẹ́fà nínú Shawwal ṣùgbọ́n nínú Ramadan ìgbé yóò sàárẹ̀ àbí fáwọn ìdí kan kò lè gba Ramadan yẹn parí tí ó láǹfààní láti gba láti ọkọ̀ ti títú Shawwal yẹn síwájú kó tó máa padà san Ramadan padà. alhamdulilah ṣọlá rẹ wàhálà àwọn kọ́dà àwọn amínímọ̀ ọ̀rọ̀ wọn kún sí méjì lórí ẹ̀ a rí nínú àwọn afọ àtọ̀fẹ́ pé irú ẹni báyìí ó ní kọ́kọ́ gba sí ṣàwálì mẹ́fà àti ṣàwálì yìí ṣáájú kó tó gba ramadan gbọ́jẹ́ a sì rí nínú àwọn àfa àtọ́fẹ́ gbára àfikọ́ kọ́kọ́ gba ramadan nìyà kó pé pérépéré ṣáájú kó tó gba mẹ́fà wọn náà rẹ nínú àwọn tí wọ́n sọ pé kọ́kọ́ gba ramadan kò jẹ́ bí àwọn àfa wà lè fẹ́ mẹ́rin àti bùnbáàlì àtàwọn tó jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ yìí òdodo ọ̀rọ̀ tẹ̀ wà lọ́dọ̀ wọn jùlọ kó náà rẹ nípa ipò ẹni tí ò bá ti gba ramadan tán kò jẹ́ àǹfààní kí ọgbà mẹ́fà nínú ṣàwọ́n àwọn tí wọ́n ní ó lè gbà àwọn lọ mú àdìsí àwọn àyíṣà yìí pé ìyàwó àyíṣà ní òun máa jẹ ààwẹ̀ wàlá àfẹ́tí ànàkúrẹ́yà ìsìnkí tí ó fi di kí ni o ṣàbán ní ọdún tí ó tẹ̀lé àwọn sọ pé pé ṣé wọ́n sọ pé ìyàwó yìí gba títú ṣàwọ́n àwọn sí ọ̀rọ̀ yẹn ní títú pé kò túmọ̀ sí pé kò lè gba àwọn àwọ̀ tọ̀tọ̀ wúwọ̀ mi tó jẹ́ àjàgbọ̀ rẹ̀ yẹn kọ̀kọ́ yẹn. ẹ̀kejì nígbà àwọn tó sọ pé a lè pé kọ́kọ́ gba Ramadan pé àwọn lọ pé àlejò sọ pé mọ̀ ń sọ ọmọ Ramadan àlejò sọ fún màá ti síta mi ẹ ń bá gba Ramadan sọ tó wọ́n ti gba Ramadan pé àti lè pè ní Ramadan ọ̀rọ̀ yìí lọ́rọ̀ tó bẹ̀ abákùnrin ní pé abàlá subhanahu wa ta'ala ọlọ́run bá kọ̀ kọ́ gba ọ̀ràn ẹ̀yàn ẹrú kan títí akọ́ tàfùlà tàtàwà titi gba náfìlà ẹrú kan títí tí ó o tí ó fi ṣe tí ó fi tó bá ọdún àlùwákì gbèsè ó lè má ti gbà kọ́gbà yẹtọ̀sì kọ́gbà yamulibid kọ́gbà thirteen forty fifteen ó lè má ti gbà láti ti ń àdìsí ìyá àìsà ṣùgbọ́n títún nínú àwọn kọ̀sọ́ ìṣù tiẹ̀ nìyẹn ìpè agbọ́dọ̀ kọ́kọ́ gba rọmọdọ́ọ̀nù tán síwájú kí a tó gbà ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jù nìyẹn kódà rí nínú àwọn pé tá a fi àwọn àti yòókù ni pé kódà ẹ̀yà máa padà tí bá lọ tí condition bá béèrè fún sùtìyẹ so ṣé ìṣàwọ̀ àlẹ́ àwọn kọ̀ǹfàìsì kan yóò kọ̀ǹfàìsì ní wípé ká gba Ramadan tán so obìnrin tó ti háìjẹ̀ nínú Ramadan ọjọ́ márùn ọjọ́ mẹ́fà ọjọ́ méje àbújọ́ mẹ́ta àbújọ́ mẹ́rin kó tó lè gbọ́ sí ìṣàwọ̀ àlẹ́ wọ́n gbọ́ fẹ́ mẹ́lá dáadáa yẹn yóò kọ́kọ́ gba àwọn àyàmù tí ó fa àtàlẹ́ Ramadan síwájú kí ó tó gba mẹ́fà yẹn ara àwọn èèyàn tí wọ́n ń ṣe fúnrankúra kò tún mu wá dé so wọ́n dẹ̀ gbà ọjọ́ mẹ́rin yóò gba mẹ́fà ọjọ́ mẹ́wàá yàbí ẹ̀mí ọdún mẹ́rin ọjọ́ méje yóò gba mẹ́fà ọjọ́ mẹ́tàlá so lẹ́yìn tí ń rẹ̀ kan láàdá yẹn kí ni láàdá special wa tí yẹn bá gbà wọ́n fún yẹn lára kí ni o kàràkà fi yá ní gahad pẹ̀lú Ramadan gọ́gbà ó tó wọ́n fún mẹ́fà tẹ̀lé ní Ramadan ní ṣàwá yóò rà jẹ́lẹ́ bí ẹ pé òfin gbogbo ọdún kan yẹn fi gbà wẹ́ sókè yẹn bá rò pé yẹn nílùú yẹn nílùú láàdá yẹn yóò sùn díòkó rẹ̀ agbára Yorùbá wa gbé ńkọ́ kí ni àwọn kí wọ́n pè ní bídà àti kí ni àwọn àpèjúwe rẹ̀ tí a lè rí ní àwùjọ wa. bíi rahman rahim bídà náà ni ìdàkejì súnmọ̀ ta fọlẹ́ kan àdádálẹ̀ alẹ́ ìṣẹ̀rọ òfin dín gẹ́gẹ́ bí ọmọ àṣà àti ìdíje sọ. ó náà ní pé kéèyàn kẹ̀kẹ́ yé kó fẹ́ wà àsomọ́ra ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. tó ní ìsìnkú nípa tí Ibrahim àṣà àti ìdíje sọ ní ìsìn àti mọ̀ wípé kéèyàn lo síbílìsì kò lè jẹ́ bídà torí pé síbílìsì kìí ṣe ìṣòro òfin tè kìí ṣe tí wọ́n yẹn ń ronú gbé kalẹ̀ lórí ẹ̀sìn ètò ìgbésí ayé kéèyàn olùgbòmọ́tò kéèyàn jókòó ní àwọn akẹ́kọ̀ọ́ jókòó sí nísìn kìí ṣe ìṣòro òfin tè bọ́tà ní kẹ́kọ̀ọ́ wọ pé lọ́fìlà kan bẹ́ o àdúrà kan bẹ́ o tá a gbọ́ àrò sí pé síbí torí pé lọ́fìlà kí la fi máa wà òkùnrin ọlọ́run ẹ̀sìn ni ìtí ẹ̀ bá ti dálẹ̀ nínú ẹ̀sìn tí a fi ń jọ ẹ̀sìn ọlọ́run ọba tẹ́fẹ́ fi wá àtúmọ̀sọ́nà ọlọ́run táwọn lọ òkúta nàbí ṣe wọn ni kò ṣe náà ni ọmọ ẹjẹ bí dáa gẹ́lẹ́ bí tàbọlẹ kan yìí pé ká mú ọjọ́ kan yìí pé afẹsẹ láti rò kọdúrì ọdún tẹ ẹnfílọpù fún kódà àwọn yẹn ń fi lọ́sàn nàhárò lò kọdúrì iná àǹfààní fi lẹ́yìn láti lò kọdúrì Ọlọ́run pẹ̀lú òru ẹ̀yìn fi lọ́sàn tàbí nípò sàbáà táwọn yòókù ayọkọdún nípò sàbáà tàbí mọlúdì nàbí bàbáṣe mọ́tò nàbí tàbí àwọn àfàràtú ọjọ́ mẹ́jọ mẹ́jọ láwọn ọmọ ń dálẹ̀ bí a ti tọ́sídẹ̀ bí a ti tíìsídẹ̀ bí a ti sẹ́ndẹ̀ tí a fọ́ jókòó láàrin àwọn obìnrin tí àwọn obìnrin ó ṣe tí wọ́n kú sèkínní white white tí ká tókó mọ̀sán ní ṣe àdúrà ní jẹ̀mọ́ tàbí àkùránì àpapọ̀ tí wọ́n hàlẹ́ àwọn lọ. ọ̀sán tí mẹ́ẹ̀ẹ́dógún láti ní ìṣòwò ti rọ́ọ̀lẹ̀ ètò ọba kà ní gbọ́gbà tàbí nínú àwọn bílíà tó tó pa àrùn láwùjọ wa ni tẹ̀sùmá fífà kò bá jẹ́ ní tí ní kékeré táwọn tàbílígì máa mú káàkiri yẹn tàbí nílá gbogbo tí àwọn ṣe wù máa mú oge ẹgbẹ́ ìdàbí ìṣẹ́ máa kó gbẹ́gbẹ́ ó ti ẹ̀ pọ̀ ẹrù ni ẹni ó gbẹgẹ yóò gbé ayọ̀ yóò lu agbára díẹ̀ gbogbo àwọn lè bèrè àmì nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ náà nínú àwọn bídáyìn tó ti gbajúmọ̀ láwùjọ wa ó náà ní àwọn nẹ́fílà òru àwẹ̀ òru nẹ́fílà òru òní rákà mẹ́jọ sálámà mẹ́rin ináńsá náwó kan àwọn búdà ilé nínú àwọn búdà tó tún gbajúmọ̀ láwùjọ wa oní ọ̀nà káfẹ́ sí àdúrà káyẹ̀sẹ̀ náà kọ ẹ̀yìn sí kíbla pọfẹ́sọ̀ àdúrà a ti kọjú sí kíbla tẹ́tẹ́lẹ̀ ni ẹni ẹ̀jẹ̀ ká kọ ẹ̀yìn sí kíbla ilé ìgbà àwọn búdà àti gbajúmọ̀ ni kò sí láti ní ká sàdúrà ká kọ ẹ̀yìn sí kíbla tó wáyé pé lẹ́sìn àpòjù ní sàdúrà kíbla ni bí mo ṣe jókòó mo kọ̀yìn sí ni mo wá bùkátà sí kí n sàdúrà bí mo ṣe wà mo lè fi àdúrà rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin fílíìsì ẹ̀ kọjú sí kíbla àkáhà sí kíbla wa ni káàkiri afẹ́sọ̀rọ̀ kan ní àkọ́kọ́ kọ̀yìn sí kíbla kílẹ̀ níta fọpá lè jó àlè kọ̀yìn sí kíbla káfà dùà tó wáyé pé bá a ṣe wà nípìnlẹ̀ nìyẹn ṣe é pé tí màmá bẹ lórí mímbà kẹlẹ́bù sọ́nà àbí sàhánà ìbùmọ́ ìkẹlẹ́ máa Bukhari pé ìgbà tó nìkan wọlé pé àná sálàm òsómì lójú ẹ̀ sàlámì ṣe kiri obì ọlọ́ tí màmá sì ń sọ kótó bá sí ọkọ̀ ojú kíbla àbí ọkọ̀ yìí àgbègbè asúlù ní pé olórí hàlù tí ànábì wà nìyẹn ǹjẹ́ wọ́n wá sọ̀rọ̀ ǹjẹ́ gbọ́ pé ànábì wọn kọjú ìjọ kan o à ẹ̀ bó ti wípé nínú ẹ̀sìn lè fi àwọn kankan báwọn bí kéèyàn yí sódì bí kéèyàn yí ọwọ́ sódì ṣùgbọ́n ní ààyè kan kọ́ tí fẹ́ ọ̀rọ̀ òjò ọlọ́run so ìmáàmù na nígbà tí ọ̀dà òjò bá wà ń lù kó yí aṣọ sódì láti di àlá ìmáàmù láǹfààní nígbà tí ọ̀dà òjò bá wà ń lu kó yí ọwọ́ sódì láti di àlá nítorí pé arí kí ànábì ṣe rẹ̀ sallallahu alaihi wa sallam nígbà wo ni mẹ́sẹ̀ rẹ̀ o tí bá ń tọrọ òjò ìmáàmù nìkan sì ni ẹnu àwọn lórí o torí pé àwọn yẹn pé àwọn so àwọn alẹ́ kà á fẹ́ ẹ̀ lọ́wọ́ kà á nù bídà bídà ká fà mọ́ bọ̀ kó sáré mọ́ bàtà lẹ̀ àwọn bí bí bí bí bí tó ń tọ́ bá ti gbé kàlùkà sí pé kò sí ẹ̀ta bá ti gbé ẹ̀sìn ni wọ́n pe kínní mọ́jọba ọ̀kọ́ ni pé sẹ́ẹ̀sì ni níṣẹ́ ẹ̀sìn kan fẹ́ pé òun ti fàágùn ìsàmì sí ẹ̀sìn náà sílẹ̀ lọ́wọ́ kì í sẹ́ẹ̀sì o mákẹ́tì òun nu àmì ìrẹ́ bàfà kó mọ sí lọ́nu. wọ́n bá sọ pé ẹ̀sìn ni òun lè fi ládá lórí ẹ̀ à ìrọ̀ ó ní ìdíkò mú ẹ̀rí wá pé àbẹ́bí ṣe bẹ́ẹ̀ so tó bá ti pè ní ẹ̀sìn á máa ṣe kíni o yóò mọ bùkátà sí ẹ̀rí tí a bá ti rẹ́ẹ̀rí fún pàmẹ́bí ṣe àwọn sàábẹ́ ṣe ṣíṣe rẹ̀ mọ̀ jẹ́ kíni o gbèjà ìwà mẹ́rin bídà tó sọ̀rọ̀ ní kèfèrí ìmẹ́rin bídà tó sọ̀rọ̀ ní kèfèrí inú bídà tó sọ̀rọ̀ ní kèfèrí ni pé bídà àtàkùnlẹ̀ kan ní ìsìn ìbára tó kò bóòrù kéèyàn lọ́mọ ẹ̀sùn sàárè bídà tó di o kéèyàn lọ́mọ ẹ̀sùn sàárè kò lọ́mọ sàdúrà mẹ́ bídà ni wọ́n sọ́yà náà sallallahu alaihi wasallam bídà ṣùgbọ́n bídà àwọn ló bídà àkóso ẹ̀ di kíni o kẹfẹ́rí bọ̀dé fọta ṣùgbọ́n àná ṣe ó ṣe bídà ni kéèké ìdí kẹfẹ́rí àwọn bídà tí máa ń kírun àyè mẹ́mù tí máa ń ga ju tàwọn màmúmù lọ bídà èyẹ kírun mẹ́rin ṣe kò fẹ́rẹ́ bí kíni o kò fẹ́rẹ́ bí kẹfẹ́rí so bídà àti jura wọn lọ àti bídà tàfà wà ó jura wọn lọ ṣùgbọ́n àlọ́ ọmọ súnmọ́ àwọn afáàsúnmọ́ ni wọ́n mọ̀ sọ bí ọ̀kadà bá ti tẹ̀ wọ́n sí ọlọ́ọ̀hánà. jazakumullahu khairan wa afiwakumullah kí ni ìdájọ́ fọ́tò yíyá àbí ìjìyà kan tẹ̀ ń bẹ fún fọ́tò yíyá ní ọjọ́ gbẹ̀ngàn ya fọ́tò ya fọ́tò kọ́dà àwọn ẹ̀bí àwọn olùyà kìyàmù onáni alùmùsọ̀wérò àwọn ya ya wọ́n á níṣẹ́ tó wọn lọ́ba kọ́ńtò òun lọ́ba ti fẹ́ olùyà òbúrọ̀ sí bẹ́ẹ̀ tó ti yé so àdébí fúnra wa sálára ó kọ̀ fún wa nípa àkàṣe bẹ́ẹ̀ kó dáadáa fi sàbẹ́ bá abá ó sọ ọlọ́run ọba ńlá kìyàmà òun ní kí wọ́n fi ẹ̀mí sí nǹkan tí wọ́n dá la wọ́n láì sàdé bá fẹ́ níbo ní ìpìlẹ̀ mi ó ti fi la ìdájọ́ kan náà wà fọ́ọ̀nù tá a bá lọ yà ń lé fọ́tógráfà àti torí fóònù rẹ ẹlẹ́mìí ló bóyá tọ̀ ní sẹ́ẹ̀mù ìdájọ́ rẹ tó Facebook tó gbé sórí WhatsApp rẹ ìdájọ́ kan náà iná ni òrọ̀mọ̀ ká ya fọ́tò nínú ẹ̀sìn wa háràmù ni ìjìyà sì ń bẹ fún ẹni tí bá ṣe bẹ́ẹ̀ anábìrin àwọn ìyá wọn ò le jù ọjọ́ ìgbàlùkẹ́ yàrá nínú nǹkan tó gbé àwọn ọdún náà ni wípé wọ́n fẹ́ máa bá ọlọ́run bá kẹgbẹ́ nínú ìdẹ́dà rẹ̀ ṣùkà jìnà sí ilé ìbùsùn mọ́tò jìnà sí kò wá sí àyàfi kankan fún àyàfi tí làlórí bá béèrè fún tí làlórí bá béèrè fún làlórí ẹ̀ wá ní àwọn afáà wá sí apẹ̀lú mẹ́ wípé tí làlórí náà ni wípé ọkọ̀ owó fún mi láti Saudi kí n má wọn sí ìkankan kí n ya fọ́tò rẹ̀ sáwọn àdínà àfọwọ́sọ sọ pé jàwáàzù wà lórí ilé o àbí bóyá mo ti kankan mo wá fẹ́ká àwọn tí wọ́n gbé sẹ́yìn fún mi bí anáìjíríà náà jẹ́ ẹ̀kọ́ mọ̀ yìí pé mo ti tó àdínà àwọn apá àti wọn sọ pé jàwáàzù pé tí mi fara mọ́jú náà rí pé kéèyàn jìnnà sí gbogbo àwọn kan náà so nítorí gẹ́gẹ́ lórí tá a lè tiẹ̀ sọ pé kò ní sí wàhálà ni pé mo fẹ́ lọ jàwáàzù safar ìyẹn fẹ́ travel ó ní di international passport ìrọ̀lẹ́ni kí wọ́n yà á sọ pé tọ̀ lálórí nìyẹn ìyẹn fẹ́ wọ school ó ní di passport pẹ̀lú orí yẹn kódà àwọn afáàní ojú wọn tó níìdì olùgbọ́dọ̀ yà wọn kò bẹ́ẹ̀ fà wọn bẹ́ẹ̀ nu wà ọ̀gbọ̀dọ̀ yà mẹ́jọ ẹ̀fà yẹn náà ló yà ó sì fún wọn. àmàzáda ètò bá ti lé náà yóò dàbí ẹni tó jẹ níbẹ̀ tán ni tó bá ti kí ni tó rọ àkópamọ́ tó bá ti fàmọ́ ni tó rọ ọgbà yorùbá bí tó rọ fọlá ismail tó àmọ́ mọ̀kú mọ̀kálọ́pàá ni pé tó bá lọ kọjá ìrọ̀lá ńkọ́ tó bí àwọn bá ti mú àwọn ọ̀rọ̀ wọn yẹn pé tó bá ti yàkọjá òǹdí wọn tó níbi ọjà gẹ́gẹ́ ẹni tó jẹ́ pé làlórí mu jẹ lẹ́dẹ̀ tàbí mu mutí tuntun wá bù pamọ́ tó o lè pásọ̀tì pamọ́ ní iye tó rí bẹ̀rẹ̀ kó sìkì ni o kò lọ yà tó bá ti lè tán ìyẹn kò ní tó bá ti dúpọ̀ tún níbi míì tó lọ yà rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ àwọn afáàsì tí ó tẹ̀ wọ́n jù sallallahu alaihi wa sallam kókó bí Bere tí àwọn ọmọ béèrè lẹ́kan wọ́n ní ṣé kíyàn kí sọ̀látù tarawih ní alẹ́ nígbà tí àwọn aláìláṣọ kan délé ló lóore jù ní àbí kíyàn lọ lára dídí ọwọ́ Na òru. tẹ́bá wo hadithu tí a Umar ọ̀dọ̀lá ń ti dàmú àwọn èèyàn pẹ̀lú báyìí ibùdókà àti tẹ̀mí mu adarí wípé kí wọ́n máa kírun fa awon èèyàn ní mọ́sílì Balawi. tí

والتي تنامون عنها خير وأفضل من التي تقومون عنها wọ́n lè yẹ tẹ́ fi ń sùn yẹn ó dáa ju èyí tẹ́ fi ń dìde yẹn o èyí tẹ́ fi ń sùn tẹ́ fi ń sùn yẹn ó lóore tẹ́ fi ń sùn yẹn ní pé wọ́n máa ń kírun yẹn ní alẹ́ wọ́n wá ní táìmù wọ́n tó bá ti wá kírun tán bíi òru bíi one bíi gangan wọ́n wà lọ sùn wọ́n ní èyí tẹ́ fi ń sùn yẹn ó èyí tẹ́ lọ tẹ́ ajá yí pé lọ́dọ̀ àwọn afárá ìfàmì pé káàkiri ìrun tàràwì wa ní òru ó lọ dáa jù ó lọ dáa jù ó jẹ́ pé a ti wọ sódòsódò láyìn àkíyàn ìdá kẹta òru wọ́n pé àdéhùn àgbéyà sọ pé yẹn sọ Rabbuna tabaraka wa ta'ala ọlọ́run ó sọ̀kalẹ̀ wá sí sẹ́mu ayé so káàkiri wa lásìkò yẹn tàbí káàkiri wọ ìgbà náà lọ dáa jù so tábàlẹ̀ kírun wa ní òru yẹn lọ dáa jù ṣùgbọ́n ẹni tó bá kẹrin lálẹ́ náà kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n kan dáa ju ọ̀kan lọ kákìlì òru yẹn ló dáa jù pàápàá jùlọ ní láti kọ́dúrì tí a bá ń wá kákìlì òru yẹn dáa torí pé àsìkò yẹn gẹ́gẹ́ náà ní ṣùgbọ́n tẹ̀lé akẹ́kọ̀ọ́ yẹn náà sàrámù ní yíyá náà lọ́sọ̀ àtà mọ́tòlá rẹ̀ fàdí. ṣùgbọ́n tẹ̀ pé àdìsí àbúrò àṣọ ìgbọ́ náà ó sọ̀ kalẹ̀ wa láti wọn fipá fún dáwọ́lá rẹ̀ gbogbo ọ̀rọ̀ yẹn àti àyà rẹ̀ pé látàlẹ́ lọ o sàrámù ní gbogbo wa ti wá di kùbáyìlú fájírì yẹn fi rọ̀bùnà tabaraka wa ta'ala. torí mọ̀ àbúrò wa sọ̀ kalẹ̀ nígbà tí àmọ̀lẹ́kà ń kó wọ àwọn tó lọ́mọdé ti wà sọ́nà èwo ló wà akrab wà ájìdá àṣẹ wípé ṣùkúlẹ̀ làákì ọlọ́wọ́ àlẹ́ wọn àlẹ́. ṣe òun lóore èyí tó dáa jù náà ni pé tábà lè wọ́n lójú òkú ní bẹ́ẹ̀ tí wọ́n gbé sóru tí wọ́n bá gbé sóru kábà kí ní jẹ̀mọ́ ó ṣe wọ́n láǹfààní torí hadith Abi Dawud kápẹ́tà sọ fún wa yìí pé téèyàn bá kírun pẹ̀lú ìmáàmù rẹ̀ tó bá ti di pé kò kú òòrò tí wọ́n fi kírun tán wọ́n kọ́ ẹ̀ fún pé o fi gbogbo òru jọ náà o fi kírun ṣàbínú ṣe ládàá yẹn máa pọ̀ ju tẹ́ tó fi kí lọ kí lọ́ba kí lọ. ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká gbọ́ yé pé wọ́n jẹ́ pé ó wá kí ní jẹ̀mọ́ ẹ̀ lóru ṣàpẹ́rẹ́ yẹn nìsín ó ná làládàá yìí pé ó kírun gbogbo òru ẹ̀ kírun àwàlá ó wọ́n ná làládàá kí ni o wọ́n ti fọwọ́ àfọ̀lù kó bá wọn kí ní alẹ́ tó bá wá jí lóru ń tiẹ̀ ó yẹn nẹ́fílà ara kàtẹ́ ni nẹ́fílà fúlẹ̀ wòdó ó sì máa ṣe àwọn zikiro kó ka Qur'an kó ṣe àdúrà kó ṣe ìrántí ọlọ́run nǹkan tí ó máa ṣe náà nìyẹn so kó bá wọn kí ní jàmáà ó lọ́lá ju kọ́ da kí lọ lóṣù kan wallahu a'lam. wọ́n ní ẹtí ò ní ìkápá láti yọ zakato ìfipẹ́ fún àwọn ọmọ rẹ̀ bọ̀ baálé ti yọ àti ìyàwó àwọn ọmọ wọn ní kápá láti ṣe kí ni nígbà máa ti sọ láwùwájú bàbá aláàjù kò sí ọ̀rọ̀ yẹn tí èèyàn bá ti ní kápá ṣòye kò sí ọ̀rọ̀ yẹn fún èèyàn lórí kí èèyàn bá ti ní kápá ṣùgbọ́n tí èèyàn bá ní kápá kí èèyàn ṣe lọ́dà so tí àbá àbúbá ti yọ ìyá náà yọ tó bá fẹ́ kú bá àwọn ọmọ tàbí ìwà nìmọ̀ tí ò bá ti fẹ́ kú so ọlọ́run kọ́dà ara rẹ̀ ọlọ́run àrẹ nàbìzọ́ọ̀kùnrin ọ̀kẹ́ra èyí tí ó dàgbà pọ̀ fẹ́ parí kò ń ṣe ìbéèrè request ni ó di pé kí ni ìmọ̀ràn yín fún àwọn akẹ́kọ̀ọ́ ọmọ àti àwọn tó ṣe wípé kí ó náà wù wọ́n kí ṣùgbọ́n tó máa ti wá lónìí báyìí tó wá lọ́jọ́ kejì kó tó dọjọ́ kẹta báyìí a ní orí wọn má kí ló ń fà á ṣé àìkọ́bi ara fi àbí kí ni ń fa nǹkan yẹn bákan náà lẹ́ẹ̀kejì kẹ́lẹ́ wà púpọ̀ náà ó ní pé kí ni ìmọ̀ràn yín fún àwọn ẹni tó ṣe wípé bóyá lọ́kùnrin àbóbìnrin tó ń múra láti ṣe um, ìwádìí tá máa ṣe ìwádìí kí láwọn nǹkan tí ó yẹ kíyàn ṣe kíyàn tó lọ fún ìwádìí yẹn jazakumullahu khairan. bisimilahi rahman rahim alhamdulilah wa sallallahu ala nabiyina muhammad wa ba'd. àkọ́kọ́ náà ìmọ̀ ìmọ̀lẹ́ ọlọ́run ọba ni al-ilmu nurun Allah subhanahu wa ta'ala ti máa ń fún ẹni tí ó bá wù ṣùgbọ́n súnmọ́ náà náà ni wípé wàlàbí na jahadu fìyínà lánà àdìyànnahum subulana. wọ́n sọ pé àwọn afáàkọ́ sọ pé ìmọ̀lẹ́ ọlọ́run ọba ni wọ́n lọ́ máa lóun fẹ́ fún ẹ̀yẹ́ kẹ́lẹ́ jíjọ́ kẹ́kọ́ kan balẹ̀ bẹ́ẹ̀ rárá ẹ̀yẹ́ náà ó ṣe ìgbìyànjú lórí àti ní ìmọ̀ yẹn. tí mo tọ́ lè bẹ̀rẹ̀ ẹ̀yìn nínú àwọn kan táwọn afáàkọ́ máa ń sọ fún wa wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn afáyé pé bóyá ti mọ ìkíláàsì yẹn wọ́n yìí náà ní wípé kọ́n àyẹ́nuwí bí ìlmi yìí wọ́n jẹ́ pé nínú àníyàn rẹ̀ tọ́jà ní ẹ̀pẹ́ òfẹ́ sí pẹ̀lú rẹ̀ ní wípé ó fẹ́ ṣàǹfààní fúnra rẹ̀ ó sì fẹ́ ṣe àwọn èèyàn ní ìlànfààní. ìgbà tí èèyàn bá ti ní àníyàn yẹn èèyàn ní dúró wípé mo fẹ́ ṣàǹfààní fúnra mi mo sì fẹ́ ṣe àwọn èèyàn ní àǹfààní. nǹkan yẹn ó ní afúnmọ́ni ìkàlá àtúntò lè bẹ̀rẹ̀ ẹ tí o bá ti ní yẹn bí a ò pé ìmọ̀tọ́rọ̀ mi fúnra àwọn nìkan ọ wọ́n béèrè béèrè lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ ìráyò àtẹ̀wálà kàtó kí ó nì ẹ wọ́n ti rí ká kò sáyé gbogbo àtẹ̀wálà a nímọ̀ ẹni àwọn afáà ní àmì pípò ní ìkíláàsì ìkíláàsì ni pé bó ti fẹ́ ṣe àyè láǹfààní yẹn náà bẹ́ẹ̀ náà ni wàhálà ó pọ̀ lórí pé báwo làwọn èèyàn kí ni o ìwọ́n ti mọ̀ra lẹ́yìn ìgbà náà tí ti ní ìkíláàsì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó lábìrẹ̀ ẹ̀mí lẹ́nu tí mo ń kó bá a rí pé àìfẹ́ ní sùúrù nǹkan tá a bá gún nǹkan lámọ́ ṣe kí ni kan so èèyàn ní gbìyànjú láti lè bá kọ́ ìmọ̀ yẹn paríparí ẹ̀ wá ni wípé àwọn afá wa ní ìmọ̀ bìtẹ̀gẹ̀rìj díẹ̀ díẹ̀ lèyẹn máa ń dà á kété à ah, ẹ̀ kí n ti máa ṣe jáde ṣe jáde kò ṣe

ọdún ló káyé pé àti wàlẹ́ nu kí òyìn yọ oṣogun ọdún ẹ̀yà bẹ̀rẹ̀ pé tọ́ kí ló wá mú bọ̀ wípé gbogbo àsìkò tí kọ́ ẹ̀kọ́ yẹn owó ìtàsìkò tó fi jẹ́ pé níta àkọ́kọ́ ṣe mọ̀ràn àgẹ́bí tọ́lẹ̀mìlẹ̀ ẹ̀mí rẹ̀ wípé a wò yí pé ọ̀nà owó ní òṣùlùmù tá fẹ́ kí ni o ká fi gba ẹ̀kọ́ yẹn a sì mú láti bi èyí tó kéré sí èyí tó kéré yóò wà máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn òtá tó rí lọ́dọ̀ àwọn tó lábẹ́ ẹ̀mí rẹ̀ wípé ìgbà ń bẹ èèyàn ti lè kọjá

ọlọ́run ti kẹ́ ìyẹn ti ń kásíra bí a ti gbé eji ti pẹ́ lẹ́nu rẹ̀ ìyẹn ti súnmọ́ àfa ìyẹn ti lọ lé kílọ̀ tó sí bẹ̀rẹ̀ rí pé adúlúmíyà náà ti dùn pé adúlúmíyà yìí náà èyàn sì àwọn tí ń kú sí ń kú dọ́wọ́ bàtà ìdò àmúrò ó dọ́wọ́ bàtà ìdò àmúrò dọ́wọ́ bàtà ìdò àmúrò ìmọ̀ràn lọ́wọ́ àwọn ṣe náà fara ṣe àkọ́ mi kó fásitì lọ tú nǹkan ẹ̀yẹ̀ wò ilé ọmọka ebe ọ wò pé à ah, wọ́n ti tí wọ́n fẹ́ ṣe nǹkan o tí ti mọ̀ ẹ́ àwọn kankan fẹ́ máa lack ẹ̀dín kan ìkànnì náà àwọn afọ wa àfihàn Allah ta'ala àjọ sọ̀rọ̀ níbẹ̀ kan na wá ní àwọn lọ láti ìlú Àkúrẹ́ àwọn ń sí ìlú kan Yorùbá náà

láwọn gẹ́gẹ́ àwọn ti kọ àìmọ́ yìí yòó nítorí àyè àwọn òwò akọ bẹ́ẹ̀ tí náà wà mú àwọn lọ àwọn lọ àwọn lọ. wọ́n fún mi pé ǹjẹ́ dẹ́mọ̀ yìí pé láti kò bá tí àwọn fi parí tíra àwọn padà rí i pé àti mẹ́tọ̀ táwọn fi ń àwọn tẹ́lẹ̀ tó mẹ́tọ̀ kọ́. táwọn fi wá sàlàyé yẹn ó jẹ́ káwọn ó rí pé ara onígbà mi mẹ èyí ó padà sí àwọn òkèlè kan pé ah jẹ́ kí n lọ tún àdúró níyà yẹ̀ wò jẹ́ kí n tún bàálù sọ̀rọ̀ fún yà yẹ̀ wò jẹ́ kí n tún tàwídù sàdáfà láti lè jẹ́ pé àwọn ṣe kí ni yóò dùn ní yàrá tó kéde pé ẹlòmíì láì kọ́mọ gbé tí kí tí ó o àfa ńlá ara tí àlá tó ń gbé káàkiri yẹn

kéde kéde kọ́kọ́ mójútó bàbá sọ yìí pé kó kọ́kọ́ mọ àwọn ìmọ̀ kéékèèké ó sì mójútó wọn. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn kan a sọ ìbó ṣe kéré mọ̀ àgbègbè yà ìbó ṣe kéré mọ̀ yìí kò yanjú lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ gbé ṣe ṣe ka òṣùlùfẹ́kẹ́ yẹn kéèyàn ah, ilẹ̀ ti lọ sílẹ̀ lọ sí síbẹ̀ ah ṣé irú mi màá wá sílẹ̀ tó padà sí awálò tìbáyé lápòjú àbí máa ṣẹ́wàá jẹun awálò sáráwì rárá kì àbùkù fọ́ bó ṣe ń tún para rẹ̀ yẹn àwa ìlú bẹ́ẹ̀ àǹfààní ṣe kí ó wà ń bẹ̀ ìkànnì náà àwọn ọmọ ìyá ní kò bá kò pẹ́ wọ́n àjọ ń sọ̀rọ̀ àwọn lọ wa àwọn èèyàn wá ń bí àwọn kílẹ̀ ah, kílẹ̀ wá kílẹ̀ ó wá sí àgbéyẹ̀wò ẹ̀kọ́ yìí. wọ́n ah, nígbà tó wá pẹ́ inú àwọn tó wá jẹ́ àwọn àfáà náà wọ́n sọ pé ah lọ́mọdé pẹ́ẹ́dẹ́ ṣé yàtọ̀ lágbára náà ní í ṣe fẹ́sẹ̀. ṣùgbọ́n lásìkò táwọn lọ àwọn ti di pé tọ́ bí ó tiẹ̀ pọ̀ àwọn kẹta mẹ́sẹ̀ kí ni ó hàn táwọn. tó o tọ́lù bèrè ìmọ̀ yẹn ó fi àsìkò ó lẹ́yìn ó dẹ̀sẹ̀ gbìyànjú ajẹ́ pé kí ni ó ajẹ́ pé yàn án. ni wípé èyí ó ní àfáà èyí ó ní ọ̀pọ̀lọpọ̀ àbẹ̀wò dání ni wípé tọ́lùmí ni mi kò tí ì ṣe èsì àgùn tó mẹ́tọ́ àfa rẹ̀ gẹ̀ẹ́tẹ́ ó ti jáde. ṣé ó mú lé ìlàbọ̀ ó tún lọ bò mí ó tún mú lábọ̀ ó tún lọ sọ́dọ̀ àfa mi ó tún mú lábọ̀ àkírọ́ kò ní rí gẹ́gẹ́ mú. so èyí ó farabalẹ̀ lọ́dọ̀ ẹni tó yẹn bá pè ní àfẹ́yà èyí ó sì rí pé lásìkò kẹ́sì kejì ẹni tó yẹ pẹ́lú àfẹ́yà tó yẹ pẹ́lú àfẹ́yà yẹn èèyàn ṣe àǹfààní lára rẹ̀ ìyẹn jọ ń yẹ̀wò níbi àlàyé tó ṣe ó lẹ́pọ̀ yẹn ti màdísì yẹn bẹ́ẹ̀ yẹn ti kọ́ àwọn ọmọ ṣùgbọ́n yóò rí nóòrù kan níbẹ̀ yóò rí ìmọ̀lẹ̀ kan ní nǹkan tó sọ bóyá àgbẹ̀kẹ́ tó ń dìkà ó sàlàyé fún wa pé ó ti sàlàyé mo ti rí ẹgbẹ́ pé ó ti di tíra wọ́n sì fi ọ̀sẹ̀ kan parí ẹ̀ pé àbá ìwọ́n náà kò ti kọ́ àwọn yẹn ṣùgbọ́n eléyìí nǹkan kan wọ́n ti péjì mẹ́wàá àkọ́kọ́ àwọn nǹkan tó wà mẹ́ẹ̀ kò lásọ̀ rẹ̀ wọ́n ti sọ ẹdún sí. káwọn ah, òpin tọ̀ bàtà wọn padà lọ sókè náà ẹ̀rẹ̀ wá ni pé ah gbogbo tí àfáà ìfẹ́ sọ nínú tí àyè gẹ pátá àwọn olùmọ̀ wá ṣe kíni o sọ so ọwọ́ bá ti ní lọ́wọ́ èyí ò mọ̀ sọ̀dọ̀ ẹ pé ẹ̀ ti ha tíra tí náà tí wọ́n bá ń ara rẹ àìmọye kẹ́ló ń ṣe o ní mẹ́. so kẹ́bi tọ́lẹ̀ bìrẹ̀ yẹn mẹ́ ní farabalẹ̀ lẹ́yìn tí ti ní orúkọ ṣe fún ìyànjú kéèyàn ní farabalẹ̀ lẹ́yìn náà ni pé kéèyàn wá ní gbìyànjú kéèyàn ní gbìyànjú ìgbèbí náà sọ yẹn ni pé o ti kọ́ mọ̀ ká tó bá ti ń kà mọ̀ bí àfa rẹ̀ tó ti ń kà mọ̀ bí àfa rẹ̀ tó ti ń kà mọ̀ bèrè èsì sọ́ọ̀nù pé ìjọba yìí mo kà ó ìjọba yìí kódà nǹkan tó kàgọ́ ti yọ túbẹ̀ lọ àfa rẹ̀ yìí pé bóyá nǹkan tó ti kàgọ́ ti mú pinnu yẹn bóyá àfa rẹ̀ ti ka nǹkan míì tó ń sọ pé àfa rẹ̀ lóòótọ́ gbìyànjú nù ẹni tó mú wá yẹn lọ́dún kan ti wà lórí ẹ̀ tóbi so àwọn nǹkan yẹn tí yẹn bá ti wá ń kà á afa wa zuri ó ní inna adal ilma kí ló sọ jama'nahu bi hadithin wa hadithain wa mas'alatin salatin díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi di pé yóò di ní láǹdì ẹ̀ ọ̀la ẹ̀ òde ma. ìmọ̀ ń sọ láwọn àsìkò kan sẹ́yìn bíi four hours ó kéré ju èyí wà fún sábà yóò kàkà. so ṣé ṣùkúrù bá tiẹ̀ wá dé tó bá láàyè gan tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ mọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ti di àjàrà. so bó ti ẹ pé fọlọ́bìnrin mi yẹn dúró pé ìfẹ́ ó tún máa kà náà ó tún máa kà so ká gbìyànjú ká ní ojú kòkòrò pé a fẹ́ máa kà tàbá sì ń kà kámúgbà pa ti dolùmọ̀ pa àti ìdáhùn náà ti ń kájà ìdáhùn náà ti ní bẹ́ẹ̀ mo ti mo fẹ́ lẹ́yìn pé ẹlòmíì tí ràtí àfa rẹ̀ ní náà ló mọ̀ pé òun fẹ́ rà kó o láyè jẹ kó o sọ pé o ti mọ̀ tó kó bá láyè náà dáadáa ni èyàn máa ń mọ tí àfihàn kéèyàn ó rà tú àfihàn o bọ́jà sọ ni pé kò wá sọ pé gbèjì àtàwọn òṣàtì gan nílà ti ní wọn láyè kò tí sọ lónìí mọ̀ tí àti wọn lẹ́tù tí àtò kà yí tí àfa rẹ̀ bá tó sàlàyé ẹ̀ fún ọ ó ti mọ̀ wò pé ah àbẹ́ ìwà tó gbà mí ìwà tó gbòdì sáà lò láàrin bí kéèyàn máa gbọ́ Al-Qur'an náà so kéèyàn bá fara balẹ̀ ẹ̀yẹ́ ṣe àǹfààní púpọ̀ Wallahu ta'ala aláwọ̀ alábọ̀ pé ìbéèrè báyọ̀ kọ́ni. ẹ tún fẹ́ fẹ́yàwó àkọ́kọ́ àbí ẹni tó fẹ́ lọ́kọ ìgbà àkọ́kọ́ tó kọ́ ṣe pàtàkì náà ní ìkíláàsì kí àdéhùn ẹja lẹ́yìn náà àtàkùwà ìpayà ọlọ́run ó gbọ́dọ̀ wà lára ẹni tí ó fẹ́ fẹ́yàwó tàbí wo obìnrin náà tó fẹ́ lọ́kọ tó bá páyà ọlọ́run ọba ìgbéyàwó yẹ òní tọ́jọ́ tó fi dàrú ẹlẹ́ẹ̀kẹta inú àwọn ọmọ táwọn fáwọn sọ pé tó bá fẹ́ àwọn afẹ́fẹ́ lọ́kọ̀ ni wípé òun náà ní kẹ́ ẹ̀ nàtọ́ fúnra yín albayyaat bil khiyar kẹ́ ẹ̀ nàtọ́ ẹ má dọ̀wọ́ bí nǹkan kan fún ara yín pé sórí bó ṣe ń wè mí yóò mo ti mọ̀ ni o bó ṣe ń wò mí yóò mo ṣe tó rí o má pàkéjì rọ fẹ̀ǹtòfẹ́fẹ́ má pàkéjì rọ fẹ̀ǹtòfẹ́fẹ́ ọ̀ tó kó tó bá padà mọ̀ yóò padà dàrú gbogbo àwọn kọ́fẹ́ nìkan tí ò pẹ́ yí pé bàtà wọn bá sọ pé obìnrin tí ò bá bójú kó mọ́ lo kó mọ́ make up. wá ní àti gbọ́ kéèsì ẹjọ́ rẹ pé àfa yẹn padà kàn yàwó yẹn ní kíló bàtà wáyé ojú ẹ̀jẹ̀ àfa ní iye tó òun rí òun lòkùn pupa ni àti sísà make up, ni ó ti da gbogbo àti ó ti dà wúláńdà pọ̀ ìyẹn wá rìgbà tó rí ìyẹn lòkùn pupa ni ìyẹn bá fẹ́ gbà tó wọlé tó ń sáré tì máa hàn wọ́n láì ní káyọ̀ padà dàrú má package tí ò package ṣàlàyé bó ti rí àti tó jẹ́ àbùkù bẹ̀ àtẹ̀jẹ́ dáadáa rẹ̀ tó pé yẹn bá ti ṣe lóyìí tí pàrọ̀ ọlọ́run bá ti wà ń bẹ̀ kí yẹn bẹ̀ ní kíláàsì pé ìyàwó tó fẹ́ fẹ́ ó fẹ́ nítorí ọlọ́run ọkọ tó fẹ́ fẹ́ ó fẹ́ nítorí tọlọ́run ìpàrọ̀ ọlọ́run sì wà ń bẹ̀ ìfẹ́ sì wà ń bẹ̀ wọ́n sì má méjì yàn alábi tí káyọ̀ máa ń sinmi títà méjì kò lé lélẹ̀ ó lé lélẹ̀ àfikún ọ̀bà fẹ́ àfi tí wàá fẹ́ sinimá fọ́ lókù mọ́ kó sinimá fọ́ nígbà mí nílò ìlú fún ọdún kó sinimá wà lọ. so olùkọ́ tí wọ́n bẹ̀rẹ̀ kó fẹ́ lélẹ̀ ọ̀fẹ́ lélẹ̀ ọ̀fẹ́ lélẹ̀ yẹn yà ọwọ́ àwọn ti fẹ́ sẹ́ni alukọ ee ee uu uu ọkàn lọ́wọ́ lẹ́nu kan tó wá ọkàn bá wọn bá lọ tí ò bá ti wù ọ́ wọ́n ti kí ni o wọ́n gbà mú. bẹ́ẹ̀ ni wọn kò ní mọ̀lò pé àti ọgbọ́n ti wá rí yẹn nà àtijọ́ ti ẹnìkan tó kù lẹ́nu ẹ̀kúnkún nu ara ẹlòmíì lè dé tó ti ẹlòmíì lè dé èèyàn kì í mánéjì àwọn kankan ìdọ̀rọ̀ àfẹ́yàwó tí èèyàn bá ti wá fi kíláàsì kan tí pàrọ̀ ti wà mẹ́ gbogbo tó bá ń jáde nínú ìgbéyàwó yẹn ìkíláàsì ìkíláàsì yẹn ní àtọ́kọ̀ ọlọ́run ní ìtìjú náà yóò fi máa parí rẹ̀ lóbi dẹ́gbà àwọn afáà ní òsì yóò tàbí bí báwọn ọkọ àtìyàwó sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni mo sọ òsì kó lè takò wà lá. sáwùsù bìnnì fà á kọ́ ìran tàbí náà sọ fún wọn. ẹ pààyà ọlọ́run èèyàn àwọn obìnrin ẹ̀sìn pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ̀sìn gbá bí dẹ́gbà àwọn kótó kótó bá tọ̀ téèyàn bá páyọ̀ ọlọ́run èèyàn lè ṣàṣeyọrí nínú ìgbésí ayé lọ́kọ̀láyà tóbi nígbà tí páyọ̀ ọlọ́run ọba náà kò lè ṣàṣeyọrí ọlọ́run kó jọ gbogbo ẹni kálukú wa pátá ilé àtọ̀rọ̀ wa kó má jẹ́ kó dàrú gba àwọn tí wọ́n ń gbèrò páwọn náà fẹ́ fẹ́ àwọn abáwọn fẹ́ lọ́kọ kọ́nà ọ̀gbani ṣe náà fún wọn kó sì ṣe ní ètò ìràyè tó rọrùn fún wọn kó jọ kó jẹ́ kí wọ́n lè ní ìkíláàsì lórí ẹ̀ ẹlẹ́fìrí ẹ̀ obìnrin míì ọkọ rẹ̀ fẹ́ yàwó ni ó wàá sọ́dún kó lé bóun lọ ó ní ìkíláàsì tẹ́lẹ̀ náà ni ẹ̀kọ́ tó yẹ kó ní ìkíláàsì náà ìgbódò lọ́wọ́ fi fẹ́ ni ṣé tó lọ́wọ́ fi fẹ́ àfa ẹ̀ ti kó mẹ́rin tó tó fẹ́ àwọn kejì lóṣè ó ti fọ́jà lóbi hmm. tó bẹ́ẹ̀ ń pèlè ìkíláàsì oníkókó mi tó ti tó ìkíláàsì àwọn yóò mọ̀ ẹ̀hàn nígbà tí àwọn kan máa ni o ti bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé obìnrin tó ní ìkíláàsì tọkọ rẹ̀ sì ló lọ ọlọ́wọ́ akọ́lá àkọ́kọ́ ẹ̀mọ́ lówó lọ́wọ́ tí yóò kó lọ kò ní pé ìkíláàsì wà pẹ̀lẹ́ kò ní kó lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ní kíláàsì tó dáná òbí fẹ́ dájà lẹ́sẹ̀ tó dá ọmọ lóbi fẹ́ áfíláàsì so ilé ìdá pé ìkíláàsì àti ìpayà ọlọ́run ó ṣe pàtàkì gẹ́ níbi ìṣàyẹ̀ ọkọ̀ láyà sí àtẹ̀fẹ́ نسأل الله سبحانه وتعالى أن يوفق الجميع هذا والعلم عند الله وصلى الله نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا جزاكم الله خيرا àmì àbí Allah subhanahu wa ta'ala kí ó bá san àwọn ustaz wa ní ẹ̀san olóore gbogbo àwọn ibi ti ń mú ìmọ̀ náà kí ọlọ́run ọba kó sí ọpọlọ wọn sí ó إن شاء الله تكون رمضان في يومين بسيارة